إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀kọ́ fún Allahu subhanahu wa ta'ala àtọrọ asìláàtù fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam inṣáàlá èyí tí a máa sọ̀rọ̀ lé lórí ọ̀hún náà ni nípa ọ̀rọ̀ tí èèyàn ká sọ nípa àwọn alìkwánù muslimun àti àwọn asàlàfíyún máa àwọn sògbórí yìí àti ìṣedàrúdàpọ̀ nípa ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó clear dáadáa fún ẹni tí ó bá mọ ìtàn àwọn jamaat àti ìtàn àwọn ahzab àdìníyà ẹni tí ó bá mọ ìtàn àwọn al àdìníyà al àdìníyà fún ẹni tó bá mọ ìtàn wọn nǹkan tó clear tí ó sì rújú rí ọ̀rọ̀ alikwari muslimun nǹkan tí mo ti sọ ní nǹkan bí 2017 bákan náà àwọn teachings ní náà tún wá tó ṣe pé a discuss ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó ṣe ní láàánú òun ni kárẹ́ ni tó ṣe wípé ó fẹ́ gbìyànjú láti máa dìfẹ́ǹdì àwọn alikwari muslimun bẹ́ẹ̀ ni nǹkan yóò ṣe dìfẹ́ǹdì torí pé alifọ́n mùsùlùmí ọ̀rọ̀ wọn nǹkan tó clear ní gẹ́gẹ́ bí ti mùsùlùmí ó clear gan débi pé ẹni tó fẹ́ takò wọn àbí tó fẹ́ yọ àwọn àléébù wọn àti nǹkan tí ò bẹ́ sí mu nínú àwọn nǹkan tó ń ṣe ẹni ò ní láti dára láàmú lọ títí kó padà sínú tíra àwọn gangan láti lọ discourse ọ̀rọ̀ yìí nísìnyí afẹ́mọ̀ nípa alifọ́n mùsùlùmí àkàrà. ترى رسائل أصنبنا مجموعة الرسائل اسمه كجو so أهم كنا دولي لوري nínú tíra yẹn gẹ́gẹ́ bákan náà àwọn tíra ẹ̀mí yẹn so bí mùbàkìrátù àdáwà ọ̀dáìyà akani náà àmọ́ kí nǹkan tí ó àwọn nǹkan míì tí àwọn sanjá àwọn followers àsàlùbánà tí wọ́n kọ́ àárín bẹ́ẹ̀ tabaka àwọn tíra àwọn yìí ni àmọ̀ kí ni jẹ̀mọ́ yìí kí ni wọ́n tó lórí owó ló bẹ́sìn mu nínú àwọn nǹkan tí wọ́n dó lórí àwọn owó ní òbẹ́sìn mu nínú àwọn nǹkan tí wọ́n dó lé lórí ṣẹlẹ̀ yìí àákàtún kan mọ̀ sí ní ìwọ̀nba àsìkò díẹ̀ nì náà jama yìí ni jama tó ṣe pé wọ́n 1928 so ẹni tí ó dẹ̀ dálẹ̀ ẹni ìgbà tí ó fi dálẹ̀ ní éjì tí ẹ̀gbọ́n ojú nǹkan bí 21 or so lọ nígbà tó ó dálẹ̀ ọ́ kó mọ́ tiẹ̀ jù báyìí náà lọ because 1906 òun wọ́n bí Hasan Banna so ó dájọ́ mọ́ ẹlẹ́ ní 1928 ó túmọ̀ sí pé èjì ẹ̀bí 22 thereabout ó dẹ̀ ní 1949 so kàbáwo èjì ẹ̀ nígbà ẹ̀bí 43 or so years old òun ló wà nígbà tó fi jáde láyé ó dájọ́ mọ́ ẹ̀rí kalẹ̀ láti lè fi kọ̀rẹ́tì àwọn nǹkan tó rí ní àwùjọ nígbà yẹn àkọ́kọ́ ni pé àwọn àdìngìlíìsì àwọn britons wọ́n dominate ìlú wọn bákan náà àìlú òfin ẹ̀sùn ó jẹ́ nǹkan tó gbalẹ̀ kan ní ilẹ̀ Egypt tí àwọn tí àpèláwọn lọ́balọ́ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí wọ́n ń fi ìgbàláyè fún àwọn àjìnjìlì ìyẹn àwọn britons láti máa jẹ gàba lórí ilẹ̀ so gẹ́gẹ́ bí asanbanna bí ó ṣe sọ bó ṣe ń lẹ́nu lọ́jọ́mọ́ tó rọ̀ sáìlì ẹ̀lú sọ wípa pé àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó ń ba nínú jẹ́ ètò lè fi bí ìdá ẹgbẹ́ yìí lẹ́yìn ẹ̀ náà gbogbo mùsùlùmí tí nǹkan bá yé tẹ́sí ó dàrú mọ́ lọ́wọ́ òun nínú rẹ̀ ò ní dùn tó bá rí wípé àwọn èèyàn lò fi ọlọ́run wa subhanahu wa ta'ala inú rẹ̀ dùn bákan náà tó bá rí pé àwọn aráàlú àwọn tó jẹ́ olórí ìlú wọn lo nǹkan tí ó bófin ọlọ́run bá inú rẹ̀ dùn káwọn àti sọ pé kí ni wọ́n tún gba àwọn tí wọ́n jẹ́ kèfèrí ni wọ́n gbà wọ́n láyè nínú ìlú so gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tọrọ ẹ̀sìn yé inú rẹ̀ ní jù sóhun kan bẹ́ẹ̀ so eléyìí gẹ́gẹ́ bí ti asanbanna tó sọ ó lè jù wọn láti lọ dá ẹgbẹ́ al-Ikhwan al-Muslimun nílẹ̀ ní 1928 òun àti ẹni tí a mọ̀ sí Ahmad Sukari ni wọ́n jọ bẹ̀rẹ̀ kíní kó tó di pé àwọn padà yọ yẹn kúrò nínú ẹgbẹ́ wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n bá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Palestine ṣẹlẹ̀ àwọn ìwọ́n wọn participate níbi kíní ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní nǹkan bí 1936 tí àwọn Yahudi tí wọ́n jẹ gàba lórí àwọn kìnnìkan títí wọ́n nǹkan bí 1948 náà Hassan Banna uh, rahimahullah tí a bá wo àwọn nǹkan tí wọ́n ṣe ní àsìkò yẹn wọn àti àwọn ẹgbẹ́ rẹ̀ ó jẹ́ àwọn nǹkan tó ṣe pé ó le díẹ̀ àwọn nǹkan tó le díẹ̀ tí a bá wò 1940 1940 that is nǹkan ní 12 years lẹ́yìn ìgbà tí wọ́n dá ẹgbẹ́ yìí lẹ̀ ni wọ́n dá kinní kan lẹ̀ tí wọ́n pè ní النظام الخاص النظام الخاص أبي التنظيم السري سكرت أفاراتوس asanbanna jákè ní ilẹ̀ pẹ̀lú àníyàn wípé àwọn ọ̀fẹ́ fi takùn àwọn Yahudi àwọn ó eh, lọ sí Palestine láti lọ bá wọn jà bákan náà àwọn ìjọba àlú tó ṣe pé wọ́n ń juwọ́lẹ̀ fún wọn so àwọn àmọ́ tírẹ́nì àwọn èèyàn náà láti lè fi tako àwọn nǹkan wọ̀nyí so eléyìí jẹ́ ìtọ́pẹ̀ ní ànìzọ́mù khas àbí ìtọ́pẹ̀ ní àtẹ̀ndínlù sirri ó ní àwọn èèyàn tí wọ́n yàn síbẹ̀ gẹ́gẹ́ bí Mahmoud Abdulhalim ṣe sọ nínú tíra rẹ̀ tí a mọ̀ sí al-Ikhwan al-Muslimun ahdath sana'at ó sọ nínú tíra rẹ̀ wípé òun gangan ni ìgbà tí wọ́n bá kí níyẹn lẹ́ẹ̀ òun lòun mójútó ìtọ́dẹ̀ dálẹ̀ fún òun náà ni láti lè fi kọ́ọ̀bù àwọn ìngìlíìsì tí wọ́n bẹ nínú ìlú táwọn ọba tí wọ́n ń ṣe kíni tí wọ́n domi sílẹ̀ fún wọn fún àwọn ìngìlíìsì láti tẹ̀lẹ̀ tuntun bákan náà kéèsì palestine táwọn torí ẹ̀dá lẹ́yìn so an-nizam al-khas secret apparatus of the attendees sirri ó ti ń sùn àwọn tí wọ́n jẹ́ olórí àwọn ìkùnwánù gbọ̀ngàn wọn acknowledge fáwọn dálẹ̀ wọ́n dẹ̀ dálẹ̀ tó ṣe pé pẹ̀lú weapons wọn fi dálẹ̀ nínú ìlú tó ṣe wípé ó ní ọba tó níjòyè àwọn kan ní wọ́n wá dá ẹgbẹ́ lẹ́yìn pẹ̀lú kíní tí wọ́n ní àwọn weapons títí wọn táwọn fẹ́ ṣe àwọn fẹ́ kojú àwọn tí wọ́n jẹ́ ìgbìlì nínú ìlú torí pé àwọn ọba ní wọ́n fún wọn láyé jẹ bákan náà àwọn fẹ́ fi tako láti fi confront àwọn Yahudi ní ìlú Palestine so a rí pé eléyìí ìgbésẹ̀ tí ó léwu ni so olùkọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ tí kan náà àwọn tí wọ́n ń try láti defend àwọn ìkọ́ náà jẹ́ báwọn lọ ṣàbòsí fún wọn ìmọ̀ dákìní ìpadà sí àsìkò pé ṣèkọ̀rọ̀ bí àsìkò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, eh, gazul kuwait tí sàdámù ṣe eléyìí ni àìfẹ́ fèsì reality ká padà sẹ́yìn ní in tó ṣẹlẹ̀ láti ìgbà tí wọ́n ti dẹ ẹgbẹ́ àkọ́kọ́ mùsùlùmí lẹ̀ láti 1928 pàtàkì jùlọ ní 40s ní tèwọ̀ 1948 49 àsìkò tí wọ́n pa ahmed mahir ní ìyẹn prime minister tó ṣíwájú mahmoud mufarashi يعني ìgbà tí القاضي pa alkọ́dí khazandar tó ṣe pé ó dájọ́ fún àwọn mẹ́mbà ìkọ́wọ́n tó ṣe so bákan náà nígbà tí lẹ́yìn ìgbà tí wọ́n ti wọ́n mọ́lé tó ṣe pé yẹn náà ló padà líìdì sí pé kí kí wọ́n ṣe hálù ẹgbẹ́ ìkọ́wọ́n mùsùlùmí ní 1948 yẹn náà so tó padà wá di pé december ni wọ́n padà pa prime minister tí a mọ̀ sí mahmoud mokorash eléyìí náà ló padà lead lọ sí kí wọ́n pa sambana gẹ́gẹ́ fún rẹ̀ ní ní february twelve nineteen forty ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn kan ṣiṣẹ́ àwọn náà ní ìjọba wípé ìjọba fi gbẹ̀sán pípa tí wọ́n pa prime minister ni àwọn míì wọ́n lẹ̀ mọ́ àwọn jihad ní túmọ̀lì aluhim òní pé àwọn nǹkan wọ̀nyí ìyí tó wà ríkì nínú tíra àwọn àlùfáà mùsùlùmí ni ó ṣe nǹkan tí àwọn tí wọ́n jákò sún wọn tí wọ́n sọ máa rí fẹ́ wa sí lára àwọn tíra wọn bákan náà lára àwọn dídáàsù wọn tó ṣe pé wọ́n fi ọ̀rọ̀ ilé ìtọ́fin rinlẹ̀ lápèjúwe wọ́n pèèyàn kan ní Farid Abdulkhalik Farid Abdulkhalik lára àwọn àgbà àwọn ẹ̀kọ́ àmìyàn lára àwọn tó súnmọ́ àsanbánná pẹ́kipẹ́kì ni ọkọ̀ mùdàkìrát nípa ìgbésí ayé rẹ̀ àti ìtàn rẹ̀ pẹ̀lú ìwọ̀n mùsùlùmí apart from yẹn in 2005 ó ṣe interview kan pẹ̀lú ìkànnú àwọn kìíní Al Jazeera tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ Ahmed Mansour eléyìí Uh, hours mi ò fi ṣe nǹkan tá a lè wò lórí youtube ni àwọn nǹkan tí òun náà rí ìbí jáde nípa àwọn afá tí àwọn anizam uh, lukas secret apparatus tí wọ́n kọ́mìtì débi pé ńgbà tí wọ́n kọ́mìtì kìíní ẹ̀ tán uh, àkọ́kọ́ ìtàkùtà kọ́ di kazandari ẹni tí ó padà tí mahmoud abdulalim tóun padà hand over kìíní fún ìjẹ́ olórí ìgbìmọ̀ direct secret apparatus lọ ẹni tó padà gbé e fún òun náà lè tí wọ́n pè ní Abdulrahman Sanaji Abdulrahman Sanaji òun ló ṣe bí wọ́n ṣe yanjú alqadi Khazandar nígbà tó dẹ̀ ṣe yẹn tán nìyí àsàmbáná ń pé ah ọkùnrin lè lè bìyàn sínú wàhálà wọ́n ní ọ̀rọ̀ àsàmbáná tí ó dúró lé lórí òun pé kọ́lọ́wọ́n ọba kó fún wa nífìí ní lára ọkùnrin yìí so olóyìn tó ń gbọ́ yé sí òun ni pé káwọn yanjú rẹ̀ ni eléyìí wọ́n fi rinlẹ̀ Farid Abdulkhalik ó fi rinlẹ̀ sọlẹ̀ kò ṣe nǹkan táwọn ará àta in tí àwọn tí wọ́n jẹ́ ara nílé sọ́gbàpẹ́ nìyí ni ó ṣe ọ̀rọ̀ olórí àwọn gbọ́yé that's then ìgbà tí ó di pé wọ́n pa nìkọ̀rọ̀ sí prime minister náà ni similar thing Farid Abdulkhalik ó ní inú asangbáná bàjẹ́ délẹ́bù wípé ó ń sọ wípé òun rí kẹ́ ọ̀sọ̀ gbọ́dọ̀ wípé láòsẹ̀ bárùtù ní amri mátẹ̀ bárùtù lámà àǹṣàtù aljamaa au lámà àkàtù aljamaa fi siyasa wàlà ó tún bí him ilá àìkàtàtì ìpẹ́tọ́ ẹ̀kọ́hùn mọ́ tó ń padà mọ́ sí òun ò bá kí torí àwọn àjọ òun bọnu politics òun ò bá dáwọn padà síbi kí sí kàtà àti ìbùnú tó ṣe pé wọ́n lè mú Quran tó ọmọ kọ́ Al-Quran ó kà máa kọ́ ṣe lẹ́yìn Farid Abdulkhaliq ogbejáde níbi interview yẹn ara wọn tó ṣe pé wọ́n wò pé ọ̀rọ̀ tí wọ́n ní asanbanna sọ yẹn ipe ọ̀rọ̀ yẹn èèyàn mélòó ló gbọ́ ọ̀làgbàgbàna ti sọ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn àdọ́wò alifan musulmi lápèjúwe wọ́n pè nǹkan ní Abdulazim Zaid abdulaziz bẹ́ẹ̀ ó sọ ọ̀rọ̀ nípa eléyìí màá fẹ́ kọ ọ̀rọ̀ ẹ̀ náà bí fọ́ ọkọ̀ tó rí pé à ń tún lọ síwájú ká mọ̀ pé kí ní ìkò kìí ṣe nǹkan bí àdáparọ́ kan táwọn kan dáparọ́ ẹ̀mọ́ wọn àwọn tí wọ́n jẹ́ kí ni wọn gangan fúnra wọn wọn acknowledge eléyìí so uh, abdulaziz bẹ́ẹ̀ ó kọ kìíní kan ni ó ní tó pè ní albanna bayna siyasa wal ma'surat albanna bayna siyasa wal ma'surat so ó wá sọ̀rọ̀ lọ so lẹ́yìn yẹn níbi ọwọ́ ìsàlẹ̀ right of way yìí nìyí ó ń sọ̀rọ̀ nípa ó ní ثم هذه العبارة أري عبارة لو استقبلت من أمري إلى آخره كم مرة قالها قل أني لن يصنبن صوت ولمن قالها أو تعالوا الصوف وفي أي سياق قالها نينو كني سياق ولوتي صوت ولماذا لم يكتبها فيما كتب كلتي أو قوكا لسنا نعم وكتوكو لم يحكيها عنه إلا الشيخ محمد الغزالي رحمه الله wọ́n lè kẹ́kù rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yìí ike laustek baltu min amri nafsat barfini lama adkaltu aljama'a fi siyasa wala utubim ila ila alkatatib aw ila ta'lim alquran so wọ́n ní èèyàn kẹ́kù sọ bí ó bá ti ṣe muhammad al-ghazali nìkan ló nàrẹ́ẹ̀tì rẹ̀ ní rahimahullah والاستاذ فريد عبد الخالق أتي الأستاذ فريد عبد الخالق مد الله في عمره abdulaziz doib ó kọ kínní yìí nígbà tí farid abdulkali ti ṣe ń bẹ láyé nì torí pé bàbá yìí bíi uh, uh, uh, twenty thirteen or so ló jáde láyé so at the age of uh, over bíi nǹkan bíi ninety five or something like that because still ma ṣe mistake nǹkan bíi nineteen fifteen or so ni wọ́n bí farid abdulkali tàbí nineteen fifteen or so ni wọ́n bí farid abdulkali so. ẹni yẹn tó dàgbà gan ni so sheikh al-Albani rahimahullah ta'ala bí ọdún kan náà fi jù lọ fún ìjọba 1914 wọ́n bí àwọn so bí ọdún kan náà náà fi jù fọ́rẹ́ ìdàtúkà ṣùgbọ́n wọ́n ní kẹ́mi ẹ̀gún nǹkan bí 2013 or so òun ni ó dáre láyé interview tí mo ló graph 2005 ní pẹ̀lú ahmed mansour aljazeera so ó ní ẹni tó narrate ẹ̀ that is abdulazim daib abdulazim daib ó lẹ́ni tó nàrétì ní muhammadu razali nìkan ló nàrétì àti tani àti farid abdulkhalik àti farid abdulkhalik ipi àwọn tí wọ́n nàrétì rẹ̀ nìkan yẹ wàhálà yóò ákì tafsir àná bó ti ẹ̀jẹ̀ pé wọ́n kò ti fẹ́ sábìk náà lára àwọn tó sọ gbólóhùn yẹn ni ṣùgbọ́n òun wọn bí báyìí so ó ní wàhálà yóò ákì tafsir àná قل إليه سيومك نفا تسيروا فحينما يخلو من يستثمر دنو الأجل إلى نفسي لا آه، بشطي انت شطي يوفى آه، من يستثمر دنو الأجل إلى نفسي أو إلى من يحب يعبر عن الخوف والرهبة يتمنى أن يلقى الله غير مسؤول أو بتون انا شطي أمو نيزو تي so yóò máa sọ àwọn kankan tó ṣe rí pé àti àsìkò kù ń súnmọ́ yóò máa sọ àwọn kankan tó kò fi ní wà responsible torí pé bàmọ́ ní òkè ṣàlẹ̀ ìfara ọ̀gbẹ̀ ẹni tí wọ́n bá gbéye ìwé rẹ̀ yẹ̀ fínífíní tán gbé yẹ̀wò fínífíní ọ̀gbẹ̀ wọn jẹ́ níyà àti tó bá jọ́ gbé yẹ̀wò kí á mẹ́lì so wọ̀rọ̀ bí àná Aisha as-Siddiqa bint as-Siddiq عندما قالت في مثل هذا المقام يا ليتني كنت ناسيا منسيا نعم آه وفي ضوء هذا يجب أن نفهم عبارة الإمام واني ونبذل إليه ها ولا تقولوا بورتي إمام الشهيد عشان بأن تصفي لو استقبلت من أمري ما استكبرت رجعت للإخوان إلى أيام قراءة المعفورات فلا يحل لأحد أن يسوقها مسافة الدليل على ندب الإمام على ما كان وليس فيما كان ما يجب الندم أو يجب الأسف so wọ́n ní gbólóhùn yẹn sọ pé máa mú sọ wípé àwọn ọba dáhùn èèyàn padà lọ sí àsìkò kìíní táwọn fi ń kọ́ àwọn èèyàn ní Kùránì àbí àsìkò tí àwọn fi ń ka máa tòrá àti fún àwọn èèyàn àwọn ọba dáhùn padà sí àsìkò yẹn wípé gbólóhùn èèyàn kò gbọ́dọ̀ fẹ́ lò ó yàtọ̀ sí nǹkan tí àti ó máa tọ́ka sí pé àtàǹgbá náà ní ó ń kábàámọ̀ ipò dẹ̀ ẹgbẹ́ yẹn lẹ̀ àbò ń kábàámọ̀ pé kí ni ó ti àwọn èèyàn bọnu síyáṣà kábàgbàgbé a sọ fún wa pé tọ́píkì kìíní ṣòwò ni pé àtàǹgbánábẹ́ na síyáṣà wal mafkurat ìyẹn àmàkọ́là tí abdulazim zaid tí ó kọ ẹni náà lára àwọn ẹ̀kọ́ àná tó dàgbà díẹ̀ bọ̀ kò tó àwọn tí a dárúkọ àwọn farida bukhari kò tó wọn rárá kò tó àwọn muhammadu gazali muhammadu gazali tàbí 1917 or so mọ́ bí òun so kò tó àwọn uh, farid abdulkarik anabini tàbí 1915 kò tó said sabic kò tó said sabic gbogbo ilé àwọn àgbà alùpàá mùsùlùmí ni wọ́n sọ lé pé muhammad al-Ghazali ni èèyàn tí wọ́n lọ mú hassan al wá kó wá jẹ kí ni tó tó jẹ mọ́ṣílù lẹ́yìn àsànbánlẹ́yìn kò súnmọ́ ìkọ́ àmì Farid Abdulkhalik wọn àti Mansour Ahmad Al-Jazeera nǹkan tán discuss at length tí ẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kúlẹ̀ tẹ́ lọ mú asánù òde bí wá tí ó lè sọmọ jamani wọ́n rà fẹ́ ẹni tó ti rò pé wọ́n fi jẹ kínní lẹ́yìn asanbanna tí òun ló ń kílẹ̀mù wípé asanbanna wípé ó fi sọ́wọ́ tòun kóhun ní kóhun jẹ òun ẹni tí wọ́n pè ní Ahmed Hassan Al-Bakuri eléyìí náà lára àwọn tí wọ́n jọ dá ìkùnánù lẹ̀ àti lára àwọn àgbà ìkùnánù àkọ́kọ́ òun náà wà gbogbo eléyìí náà ni wọ́n ní nǹkan tí wọ́n kọ́ nípa alùpàá mùsùlùmí gbogbo wọn pátápátá ni wọ́n ṣe ìsìbáàtù wípé atẹ̀mùsílù kásù oúnbẹ àbí anìzọ́mù kásù atẹ̀mùsílù sílù epo mbẹ gbogbo pátá náà wọ́n fi dálẹ̀ òun náà ni rízìn tí so ẹlòmíì a sọ pé òkè ẹ̀wọ̀n ṣì kì í yẹn lò ẹlòmíì a ní pressure kan fún ọ ló jẹ́ kan ṣì lò tabaka tírà mahmud abdulhalim ni nínú tírà tí a ní ó pè ní ahdath sana'at tarikh al-ikhwan al-muslimun ahdath sana'at tarikh nígbà yẹn ni ó ń gbé blame lórí gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ló fún wọn ló tì wọ́n tó fi padà ṣe nǹkan tí wọ́n ṣe wọn so àwọn farid abdulkhalik àwọn tẹ́ láti ẹ̀rọ̀rẹ́tara alṣambánẹ́ni wípé àwọn ọmọ ẹni wọ́n wùwà kí wà ní ṣùgbọ́n muhimu ni wípé wọ́n dẹ ẹgbẹ́ ilẹ̀ wọ́n dẹ ẹgbẹ́ lẹ̀ wọ́n dá secret apparatus sílẹ̀ tí wọ́n dẹ̀ láwọn weapons tó pé weapons yẹn ni wọ́n padà ṣìlò láti lè pa àwọn èèyàn pa prime minister bíi méjì yìí láti lè fi pa adájọ́ ṣé ìsìlámù nìyẹn ṣe ìsìláàmù nìyẹn so ló ń jẹ́ pé àwọn tíra tí mo sọ ìkálọ̀kan ọ̀rọ̀ pé ṣékọ̀rọ̀ bí sọ̀rọ̀ ń pa wọn ẹni kan sọ̀rọ̀ ń pa wọn ẹni tí ó bá fẹ́ mọ̀ ẹ̀kọ́ mùsùlùmí kò ní ìjọra wọn àfáyàn tíra àwọn ẹ̀kọ́ mùsùlùmí gẹ́gẹ́ fúnra wọn ẹ̀ka tíra sanban mẹ́rin àwọn ọ̀rọ̀ sáìlẹ̀ ìgbìyànjúmọ́tò ọ̀rọ̀ هذه قضيتنا أغنبنا أولوني قد يكون بين مجموعة وسائلنا so èyí tí kìí ṣe tẹ̀kùdínù fún ní fámi àti ìgbòdó tó ṣe tẹ̀kùdínù fún ó sọ bí asangbánná ó ṣe lọ sí Saudi tó mí tí ọba Saudi ni ọba Saudi tó dá kẹ́t Saudi dínà sí ọba tó dálẹ̀ bó ṣe mí tí ẹ̀ tó lọ́nà tó wá dá branch kalẹ̀ nílùú ẹ̀ tí bàbá ẹ̀ sọ fún wípé that is gẹ́gẹ́ bí ìtàn tí ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn ní Saudi ní ìpé kúlùnà ìkwánu ọkúlùnà mùsùlùmí pé yóò gbà bọ́tí tí fámí àbùkùdé tó ń kọ sínú ọkọ̀dímọ̀ tó ṣe fún tíra kọ̀tàbí ìkọ̀díyà tùnà tó ń kọ síbẹ̀ oníta sàmbánlẹ́gẹ́ fún irin ilẹ̀ láti wọ tòwe láti ṣe bí ó ṣe wu ọmọ ibì kan láti máa ṣe dáwà ní Saudi ó lẹ́yìn òmò kẹ́kẹ́ kò mọ̀ wípé wọ́n ti ṣe ọtí hánà mi láti wọ ilẹ̀ yẹn ni sọ torí pé ọ̀rọ̀ òṣèlú kágbàgbára lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe agbára òun ni tó jẹ wọ́n lógo nínú mọ̀ṣúmọ́tò rọ̀sáìlì ni ó ń bẹ́ẹ̀ ibi tó ti fi rinlẹ̀ nípa wípé àlẹ́kọ́kùnmù yìí rúkún ní arkani islam ó dẹ̀ fi nílẹ̀ pé táwọn kí ní ò bá ṣe àtúnṣe àwọn nǹkan tó yẹ kán ṣe ń sìn wọ́n padà sán àwọn èèyàn débi pé kíní tí wọ́n fi rán fúgbà tí wọ́n fi nǹkan bí agbára gbà lọ́wọ́ wọn ni so ọ̀rọ̀ ká wà ní páwà àti orígun tó tóbi lọ́nà àwọn ìfọ́n ìṣẹ́yìn so al-ikhwan wal-unf continuation ọ̀rọ̀ abdulaziz dé onmunkansi ó ní àádọ́wọ̀lmọ̀dọ́ aham ó ní eléyìí òun ní tọ́pìkì tó ṣe pé ó wà mọ́ important wọ́n wọ́n mọ̀ sùúrù náà fi hàrí ìsọ̀fàhàrí òun gẹ́gẹ́ nípa gbàlérò ibi àwọn péjì sí ذلك أن اللفظ في هذه القضية ó ní wípé gbólóhùn في هذه القضية níbi ìjì láyé ń kọ́tù wala yakadu yamuru yawmun hatta tukana hadhihi tuham lil ikhwan ọjọ́ kan ò ní kọjá àfi kó ṣe pé kí àwọn èèyàn máa lé àwọn tuham yìí àwọn allegations wọ̀nyí كما العلماء وإخوان المسلمين حتى صارت تساق مساق المسلمات débi pé àwọn èèyàn ń gbé níbi gbé pé kí nǹkan yìí ni in tí ó wà confirmed accepted tí àwọn èèyàn ń jiyàn rẹ̀ ní التي آه، تثبت والبريات التي تقرت فكنا او قد شفي ومن سينسينين وشكو كيرين له آه، ومن عجب آه، لرى إما النو باللجاجة والإلحاء والتكرار صرى ذلك مسلم عند العامة فني أرى أنك تجمع ونقول أترى إما يبيتيا كونتينوسكي ó di nǹkan tí àwọn létìkù náà gbà báyìí ní asàfihàn dàkẹ́ sí ilẹ̀ ìkọ́wọ́n ó kódà àmọ́ àwọn ìkọ́wọ́n nìkan tí wọ́n gbà الذين وقعوا سرعة في هذا القصر الإعلام وسقط ضحايا هذا التبليل المعلومات هذا شيء كان مفعول fún gbogbo àwọn ariwo ariwo nípa àwọn ọ̀rọ̀ ìkwánù yìí tí wọ́n sọ káàkiri táàmìnà ti fọ́lù fún. ó ní fa'anta tara kẹfìrà ní kìbárí ìkwánù ó ní fàhà àǹtẹ̀tara fàhà àǹtẹ̀tara kẹsíra mi kíbá ikhwan ìwọ náà rí pé àwọn tó pọ̀ nínú àwọn àgbààgbà ikhwan ni wọ́n ṣe wíhìn àti àwọn àfa àwọn ní fi kìtàbáàtì nínú àwọn tíra wọn wọ́n fi àhàdífì yìí àti níbi àwọn àhàdífì wọn yọ̀rọ̀ jìdú na harí ìtìhàmáàtì bí mọ́dúríyà àwọn náà ni wọ́n a máa rìpíìtì ìtìhàmáàtì àwọn allegation bí mọ́dúríyà pẹ̀lú kíni pẹ̀lú objectively ni wọ́n fi ṣíkín wọ́n fi mọ̀ narrate wọ́n fi mọ̀ sọ that is one objective pẹ̀lú objectivity ni wọ́n fi sọ wọ́n náà hù lánàá rúgbọ́bí mọ̀dùrí àbàdílà ó ní àwádẹ̀ ní ààfẹ́ nǹkan ní lẹ́yìn mọ̀dùrí àmì objectivity wàlá náà bùrí àmìlmán àjẹ́lẹ́lmi ṣíwàlá bẹ́ẹ̀ ni àwọn nǹkan ní tí ó gbọ́ ọkùnrin mẹ́rin jù wala nafudu naqda zati bákan náà àtakò pé káwọn èèyàn criticize wa káwọn àdán fúnra wa criticize ara wa bákan náà wajiban diniya ó ní àárí ní nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn diniya tó jẹ́ ti tẹ̀sán wàhásìlú àfúsàkùn qabla an tuhasabu ẹ ṣìṣirò ara yín ṣíwájú ká tó ṣìṣirò yín natlub amrayn ṣùgbọ́n nǹkan méjì òun ni tí àwọn on a à femme Quand quand quand ça est là qui confirme, il fait ìkọ́nà méjèèjì àtàfàbùt ká try láti confirm ká investigate ká confirm inú kó ìlàdá sí tàríhì nípa wípé kí ni ìṣẹ̀lẹ̀ tó jẹ́ historika ẹni ṣó ṣẹlẹ̀ mọ̀dọ́ tahlil wa dirasa tó ṣe fún àwọn èèyàn analyze tí wọ́n study wa annahu waqa'a filan lil qadri wal hajm wa ala al-hay'a allati wasala biha ilayna sọ pé nǹkan ẹni ó ṣẹlẹ̀ ní dèdè òdiwọ̀n tó fi dọ́dọ̀ wa àti ọ̀nà tó gbà dọ́dọ̀ wa láti báwọn èèyàn ṣe ń aréètì ẹ̀ fún wa afẹ́ká ṣe kìnnìká confam ṣùgbọ́n ṣe rí nìyẹn fani ìmọ̀ ìkejì kìrátùn hadath kìrátùn sahiha ìṣẹ̀lẹ̀ yẹn ní káàkà ní kíkà tó lálàáfíà wàtẹ̀sírù àtẹ̀sírà bákan náà ká tu ní وذلك يستلزم ضرورة اتباع المنهج العلمي اتباع المنهج العلمي في قراءة التاريخ إليه يقول النسيستي كفل منهج علمي نبي إكائتا الذي يقوم على الإحاطة بالظروف والأحوال التي وقع فيها الحدث تعطي مبوغ condition situation تيشة لفي شلني ومن ثم المعرفة البواعث التي دفعت إليه ìyẹn rẹ̀ láti wá mọ̀ kí láwọn nǹkan tó léèdì sí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn وهذا يستدعي القدرة على تمثل الحالة الشعورية والنفسية لمن قام به واستبطان عواطفهم والإحساس من فعلاتهم kí a lè mọ àwọn tí wọ́n kí ni feeling àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn kí ló mú wọn ṣe kí ló mú wọn ṣe kí ni feeling wọn ọ̀bẹ̀júmùlà ní ṣókí أو بالتفسير آه هذا المعنى يجب على من يتصدى لكتابة التاريخ وتحليله واستنباط قوانينه واستخراج عطائه وعباره يجب عليه أن يكون قادرا على الوقوف في المركز دون من دائرة الأدب التاريخي أن تفسر فانكاي وجند شكلكني يو وانيسن تحت وتنسي الشلينيه tó ṣe pé yóò tọ́jú ẹ̀ dáadáa yóò tọ́jú ẹ̀ dáadáa náà àwọn tabaka kí nínú kọ́lá blazin vẹ́gbẹ̀ tabaka délẹ̀ àárín nǹkan tí a sọ òun náà acknowledge pípé àwọn ọmọ àwọn ṣàwọn nǹkan kan ṣùgbọ́n òun tọ́rẹ̀ láti wọ excuse fún wọn pé kí ni condition ló ti wọn lọ sílẹ̀ náà talẹ́ni tó ní kẹ́ẹ̀dá ẹgbẹ́ tí ó mú weapons dání tí ó mú weapons dání lábẹ́ ìlú tí ó ní ìjọba lábẹ́ ìlú tó ní ìjọba débi pé ṣe wọ́n padà káwọn pẹ̀lú jíìpù tó kọ́ àwọn weapons sínú eléyìí ó mú wọn dájọ́ fún àwọn kan nínú wọn pé wọ́n fẹ́ tì wọ́n mọ́lé so gbogbo eléyìí náà ló nídìí lọ síbi pé kí ni wọ́n bọ́ǹbù kí ni mẹ́tò tán bọ́ǹbù ni wọ́n pa àwọn ìbò níbẹ̀ ni ìyìn ló mú adájọ́ dájọ́ láti lọ sí àwọn tán ṣe iṣẹ́ kan ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkọ́ àrùn mọ́lé so eléyìí lórí wọ́n wọn náà wọ́n padà lọ ṣe kí padà lọ pa adájọ́ yìí wọ́n pa adájọ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ ní tó tún ṣẹlẹ̀ ó padà lídì sí kíní wọ́n proscribe ẹgbẹ́ wọn ìyẹn ní prime minister ṣe káwọn wọlé ìtàn sọ yìí ní ìta bá wo hatta mahmud abdulhamid nínú ahdath sanaa àti tarikh al muslimun àjákùn sọmọ àtàrí over establish ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n tó ń sọ náà ni pé wọ́n sún wọn kò gírí òun náà ni kí wọ́n sún wọn kò gírí ni wọ́n fi ṣe àwọn nǹkan yẹn ni èyí tí ẹ̀dà blame lórí àwọn ọmọ yẹn ni wọ́n ṣe kí ni ó ní ìjọba sún wọn kan ògiri òun ni wọ́n fi ṣe tí wọ́n ṣe sọ kí ẹ̀kan wọ́n wò ni pé àbí àwọn èèyàn òun parọ́ mọ́ àbí wọn nífẹ̀ẹ́ wọn eléyìí àbòsí ni tí ó dẹ̀ kí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ káwò dáadáa ni so nǹkan tó ṣe pé ó láwọn fáàkì ni náà wọ́n ní uh, àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀pọ̀ tàbá wo àwọn tíra wọn tí wọ́n fi rin ilẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ń ṣèyàn kan wọ́n ń ṣèyàn méjì wọ́n ń ṣe mẹ́ta gbogbo náà ènìyàn fúrẹ̀ dáwọn àgbààgbà ṣe kọ́ńtàkì ní ilẹ̀ mi so mo sọ̀rọ̀ ń pa Farid Abdulkhalik hatta taba wo ìwé kan bẹ̀ tí wọ́n pè ní anukot fọ́kọ̀lù huruf tí Ahmed Adil Kamal tó kọ eléyìí náà lára àwọn àgbà nínú àwọn ìfọ́nlù náà النقط فوق الحروف النقط فوق الحروف tábà lọ ká àárí gbogbo eléyìí náà ní bẹ́ẹ̀ sọ́tà yẹn máa ń ṣe rọ́pù fún wọn ní kílẹ̀ fẹ́ fi sọ yí pé ẹfẹ́ fi mú wọn àbí bí wọ́n ṣàbòsí fún wọn àbọ̀n parọ́ mọ́ wọn ni kò sí nǹkan tẹ́lẹ̀ fi sọ bẹ́ẹ̀ torí báwọn nǹkan wọ̀nyí rí lẹ̀ nínú àwọn kíra rẹ̀ tó yá àsìkò ni ní ìbá máa ń ṣí àwọn tí ní ẹ̀lẹ́ ọkọ̀ kan kí mọ́ kà wọ́n but a lọ tí a bá dó ti nìyẹn ni ṣùgbọ́n káwò rẹ́bí mo sọ ni ànọ́kọ̀ tọ́kọ̀ ìfòrò ìtì Ahmad Adil Kamal ó sọ àwọn nǹkan wọ̀nyí ó sọ ń bẹ́ títí Farid Abdulkhalik tí mo sọ sí mi láti ó sọ ó tún ṣe interview pẹ̀lú Ahmed Mansour títí Aljazeera bákan náà Mahmoud Afsar sẹ́kẹ́tì àtàbáni ilé ní lára àwọn àgbà ìkwáànù náà ni lára àwọn àgbà ìkwáànù òní fi bá ọkùnrin yìí rílẹ̀ òun fi àwọn nǹkan wọ̀nyí ó so hatta al-Qaradawi ni èyí tó ní ṣe جمال عبد الناصر 1954 Al-Qaradawi gan fi rí lẹ̀ ipe Hindawi Delhi òun lè tó fẹ́ pa Jamal Abdel-Nasir ó fi ní ilẹ̀ ní tàbí ìtànṣe fún Al-Jazeera ni so ìgbìnà kan tó fẹ́ tún ìpéjọ náà kọ ló rán wọn ni ìkọ́dá iṣẹ́ ara wọn jẹ́ ni ṣùgbọ́n àlè end of máa rí pàwọn tá yẹn náà ara wọn jọ náà táwọn ní òòrùn rí bí yẹn irú ẹ tó pàmù kọ̀rọ̀ṣẹ́sì àwọn méjì lára wọn òun ni abdulmajid ahmed hassan lára àwọn ìfọ́n gbogbo eléyìí ni wọ́n sọ sínú àwọn tíra wọn ni so ó bẹ́tà ká àdírẹ́sì ìyù àwọn pẹ́pẹ́ iná bá sọpọ́tì ìlànà tí wọ́n ń tọ̀ yẹn nìyí so ká máa kó weapons jọ lábẹ́ ìjọba ṣọ́kà fara àwọn ìjọba yẹn ni ṣọ́wà nínú àwọn ọmọ ogun ni àbí sọ́mọ ogun ìjọba ní wọ́n fọ́ ọ̀nà ọ̀nà gbọ́ ọ̀nà pé kí ni àwọn ìngìlíìsì ní wọ́n ti tẹ jẹ gàba nínú ìlú wọ́n gbà ẹ̀ wọlé láti dá kínlẹ̀ láti dá ọmọ ogun lẹ̀ ní nǹkan tó símílà fi rí táwọn ṣe àná ń ṣe ṣé lẹ́yìn nǹkan tá a gbọ́dọ̀ kọ̀ndẹ́nu kò yẹ sí nǹkan tó ti wọn ti gbogbo orú nǹkan báyìí lókè ni àwọn lọ́fúnra wọ́n wà interested in politics àtàbánẹ́lọ fún rẹ̀ méjì ló kọ̀ntẹ́kì wọ́n kọ̀wé 1942 kó tó di pé ó padà spin it out to èyí tó yẹ kọ̀ntẹ́kì ni ó lùzù ó lùzù tá ń sọ òun ni pé wọ́n dàrú mọ́ lójú wọ́n sì dóró fún ó kọ̀ntẹ́kì wọ́n sì kọ̀ntẹ́kì so reality òrùkè jíjọ náà ìṣe rí ìtawà àfààní pàwà ṣùgbọ́n tó ṣe ní láàánú òrùkè pàwà kílẹ̀ ń lé ẹ̀rọ ìlòfin ọlọ́run wa mùsùlùmí ni ó padà dé orí oyè ní jù kì í ṣọ́lòfin ọlọ́run wa ni olùfin ọlọ́run wa so nínú wa ní Tunisia ní ṣọ́lòfin ọlọ́run wa ni ṣùgbọ́n tó fi tán àwọn èèyàn ni pé alìsílámù alìhàmì alìsílámù alìhàmì bẹ́ẹ̀ ni pé wọ́n lòfin ẹ wo gbogbo àwọn olórí wọn látòkè dé lẹ́nìí ìsílẹ̀ àkúṣe pé ó ń fárun gbọ́n rẹ̀ àbí kó ṣe pé ìmọ̀ kékeré ní ara sílẹ̀ ìtòkè kọ́pì àsàmbáná ó ṣe ra àtìkè náà kékeré àbí tó á kúrò ní pátápátá àwọn olórí mò ń sọ nísìnyí kò ṣe ọ̀nà lẹ́yìn àwọn olórí àwọn atọ́jà àdọ́wù maktab al-irshad àdọ́wù maktab al-irshad ẹlọ kafíra mahmoud al-asaf magnam shahid hasan banna níbẹ̀ ní gbogbo ọ̀rọ̀ irun gbọ̀n kí ni ó kí hasan banna lórí ọ̀rọ̀ irun gbọ̀n ó sọ obìnrin bójú àwọn nǹkan tó gbọmọ báyìí ni àwọn nǹkan tí ó bèèrè so tó gbókè àwọn obìnrin lè mọ́ ní láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni torí pé kò ní àṣìṣì dáwà torí àsìkò yìí wá kà wọ́n pósì mo ti mékẹ̀ lórí Facebook years back ni Mahmoud Asaf Mahmoud Asaf ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí so jama yìí káfẹ́ sùn bójú láti pé bẹ́ẹ̀ lára ìlú nílẹ̀ ọ̀pọ̀ kí àwọn afọ́nù kankan bẹ́ tó ṣe pé òkè wọ́n rí ìdánwò bọ̀ wọn sí tẹ̀bá wò wọn dáadáa ìṣẹ́lá kò yípa àwọn kan jáde láti Saudi àti kan jáde láti Kuwait kò kọ́mọ̀ kò ṣe pé kẹrì wọn lẹ́ni tí afọ̀rọ̀ kékeré àbíkátẹ́ rẹ̀ agogo ẹ̀ kúrò yìí so eléyìí ni ó ṣó ìrọwọ́ tán fi mú àwọn nǹkan láì àwọn tó bá lọ sọ ọdún nínú wọn gẹ́gẹ́ bí nǹkan ta ti sọ sẹ́yìn àwọn ẹni wọ́n ta afárá pẹ̀lú Muhammad Surur Zainal Abidin tó lọ sí Saudi ní 1963 láti lọ sí ìtìmọ̀ lecture àbí teach mathematics lára àwọn tí wọ́n ta afárá pẹ̀lú ẹ̀ onírú àwọn Salman Auda Safar al-Hawali Aidul àti bẹ́ẹ̀ lọ fún àfọ́ra pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀dẹ̀ ní àkíyà sọ̀làfíyà tó ń bẹ nílùú wọn ó ti ń tù pẹ̀lú ìkọ̀ àníyà tí muhammadu sùúrù gbó àràkíyà tó gbọ́ láti síríà rẹ̀ ọjọ́ ọ̀pọ̀ ìtàwọn fi ṣiṣẹ́ ti ẹ̀ ibi tó ti 1965 till 1973 tó kúrò mẹ́ ó kúrò Saudi 1973 ẹni tó ti influence àwọn ẹ̀ gẹ́gẹ́ bí interview tí Advan Temimi ṣe pẹ̀lú ẹ̀ Advan Temimi ìkọ́ nílẹ̀ nìyàn tó ṣe pẹ̀lú ẹ̀ ó sọ níbẹ̀ ni pé Tayaru Sururi Sururi Sururi táwọn èèyàn ń pariwo àwọn tó fún lórúkọ yẹn gẹ́gẹ́ ni àwọn àrùkọ́ mùsùlùmí tó ń bẹ ní Saudi náà fún torí pé àwọn ìkọ́nù tó wá láti Egypt manau kọ̀tọ́n lára àwọn tó ṣíwájú wọn gan 1953 àbí kankan lòun ti kúrò ní Egypt lọ sí Saudi nù manau kọ̀tọ́n so òun náà gbin ìròrí ìkọ̀ àmìyà ó gbin sára àwọn ọmọ Saudi lọ abala ọmọ Saudi ni ẹwùyàn tó dé Saudi 1953 àwọn tó bá kọ́ láti 1953 ni ẹni tó bí ní twenty fifty three ní kámọ orí jẹ ní ẹni sí should be close to seventy years tó fi gbin àkídà ẹ̀kọ́ àníyàn tó fi gbin sí ọmọ sí ọkàn àwọn èèyàn wọ́n gbìn débi fọ́ gbìn sí ara àwọn ọmọ ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni sàwọn ọmọ olùtọ́ padà gúrò ní tàbẹ̀lẹ̀ ọmọ àṣàṣà àti ìzára tó tààmì ní tàbẹ̀lú ìzára akẹ́nìkan ní ìzára ilé ìzára ilé ìhwá ní èyí tó ní ṣe pẹ̀lú mọ̀ná òkọ̀kan táwọn àbámọ́ tó ń bá nà íyà àbí tó ní ṣe pẹ̀lú mọ̀mọ́ sòrò fún pé sòrò ríyà mọ̀mọ́ sòrò wọn sọ ní interview yẹn pé mọ̀ná òkọ̀kan gangan ló ṣe tánà jí òun lọ́dọ̀ àwọn aláṣẹ ní Saudi lẹ́fi lé òun kúrò níbẹ̀ kí ló fà tó fi ló ṣe tí ó fi ṣe kìlí ẹni pé ó bìlíìbù wípé mọ̀mọ́ sòrò ní bó ṣe mú kìlí yẹn nǹkan tètè àṣírí tètè tú torí pé òun gbé ní mẹ́tọ́ọ̀dì àwọn sẹ́kúùdù yẹlò òfin gbé wá fáwọn ọ̀dọ́ àwọn ilé rẹ̀ ni àwọn penetrate díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni tó jẹ́ pé mọ̀nà ọ̀kọ̀ tọ́nu káwọn èèyàn rọ́gà ń Saudi ní until recently tí àṣírí àwọn ẹ̀kọ́ ni tú gan òun ni wọ́n ẹ̀ṣẹ̀ ń change ìtàtọ́ kọ nípa òun náà ní Saudi ẹni tó kó jẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn universities ni ó ti lecture ó máa supervise ìdọ́kọ̀rẹ́tì àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ pé ní àsìkò yẹn ní Saudi nìyí tó o bá ń ṣe ìkùwá ní sùúrì mọ́ ìkùwá ní bàná ìní ó ti ń sin olè mọ́ rìbí náà wọ́n tó sọ pé kí ni káàpù wọn ṣe kọ̀rọ̀ bí nǹkan kan mọ́ra wọn ló wà ní olè mọ́ rìbí lọ náà ṣe kọ̀rọ̀ bí táwọn náà ni àwọn náà wọ́n fọ́ọ̀lù fún wọn for years wọ́n lo about thirteen or so years nínú ìkùwá mùsùlùmí kó dòrò kó ju tiwọn náà padà wá ìgbà tó ju wọn là lórí kan bẹ̀rẹ̀ sí ní takò wọn ìgbà tí ojú wọn là lórí kan bẹ̀rẹ̀ sí ní takò wọn ṣùgbọ́n àwọn náà pass through wọn tó jẹ́ pé àwọn ọmọ ìlú wa bíbà yìí náà tó ṣe pé àwọn náà ka afárá pẹ̀lú wọn ni àyẹ́ sympathize pẹ̀lú wọn ni ṣùgbọ́n tí òdodo bá clear sí yẹn ní oyèkéyàn change ni kò sí pé àwọn adìfẹ́ǹdì àwọn ẹgbẹ́ fi rí ilẹ̀ ipa àwọn ní secret apparatus ni ànìrọ́mù kò káàsì àtẹ̀bínú sírìs wọ́n dẹ̀ kọ́ súnmọ́ àwọn tíra àwọn tá a dárúkọ yìí èyí tó fẹ́ wọ ẹ́síkúùsì fún wọn pé ìjọba ló sún wọn kan tó fi padà ṣe èyí tí ò wọ ẹ́síkúùsì fún wọn tó ṣe kó bílẹ̀mù wọn ṣùgbọ́n ẹgbẹ́ oníta kan bá ná àwọn kan dẹ̀ ń bẹ tó ṣe pé àwọn padà fa kan bá ná gẹ́gẹ́ nísìkà bá wo kí lórúkọ kò yí Sultan Jasim lára wọn tó champion nìkan mùsùlùmí ní ọkọ̀rùn àwọn padà sọ pé àwọn òṣè mọ́ bó tẹ̀yẹ pé ìròyìn ẹ̀ ó ṣe wà ń bẹ̀ ṣùgbọ́n ètò wọ́n sọ̀rọ̀ ní kìsẹ́sẹ̀ bàbá náà kìsẹ́sẹ̀ fún onílìkọ́ ọ̀tún ṣe tó fi ń tàbí èrè àwọn nǹkan ètò champion bákan náà ni farwatu Karbawi òun náà kúrò láàrin òun àtàkànbá náà ti gbogbo ọlọ́kàn lẹ́nu ẹni tá à ń sọ yìí ni ó dé lẹ́hùn mọ́tàbù ìṣáàṣì ó dé lẹ́hùn kìíní mọ́tàbù ìṣáàṣì Muhammad Abi Naibul Murshid ni ẹlọ́wọ́ fídíò ẹ̀ ń bẹ́ kí ni nǹkan tó sọ nípa àfẹnubá náà nìkan tó wọ́n tán sọ ìfẹ́ àwọn ìkwọ́n mùsùlùmí ni wọ́n ẹlòmíì fọ́ọ̀tì àfẹ́mbá náà fẹ́tù gbogbo fọ́ọ̀tì wọn kọ̀dẹ́m gbogbo kí ni wọ́n yé ni òun lè mú máa ń há ní àṣọ pé bàtí wọ́n kọ̀ndẹ́mù wọn ti sọ́lá fí o ṣùgbọ́n kọ̀ndẹ́mù àwọn nídẹ̀ ní wọ́n tráì láti gbé bléèmù kó rọra àṣọ bá nẹ́nì ọgbẹ̀ lórí àwọn rẹ̀ ìrú ẹ̀ ní tí a ní Farid Abdulkhali ti ṣe àtàwọn oníbẹ̀ àdàwọn tó ṣe pé àwọn ní wọ́n tráì láti gbé bléèmù kó rọra ọmọ ìlú gbé sórí ìjọba wọ́n pé ṣé kí ní ìníṣẹ́ nǹkan tó rìn lẹ́nu tí àwọn sọ kí lábẹ́ wọn kọ̀ǹfíù làwọn èèyàn fún àwọn tí àlà dárúkọ yìí kàkà kálọ̀ kàkà wo tún bẹ́ẹ̀ náà àwọn tíra yẹn ni torí àsìkò ní bàmá ka àwọn kan ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan mọ̀ torí àsìkò òní. so àwọn ṣèkọ̀rọ̀ bí ni wọ́n rí ọwọ́ mú until recently tó ṣe pé ìjọba padà rí pé ibi tán ń pèpè sí nípa ọ̀rọ̀ àwọn pípù ìwọ̀n ló correct nígbà táwọn ìjọba náà lè mà kíjọba rí wọ́n fẹ́ tọ́ fún ìjọba wọn. ìjọba ò ka ọ̀rọ̀ wọn fún tẹ́lẹ̀ yìí bó jẹ́ pé Amiru Naik láti two thousand and two wọ́n ti sọ níbi interview tí wọ́n ṣe fún jẹ̀rídà fìyàfà kùwẹ̀tíyà yìí nípa táwọn ẹ̀kọ́ mùsùlùmí àwọn wẹ́ẹ̀kọ́ mu wọn sínú ìlú àwọn ṣùgbọ́n pa wọn mọ̀ wọn against àwọn lọ́balọ́ba Saudi lòun wà ó sì tàná bá àfikí ní so background ṣùgbọ́n ìjọba òṣìkà fún náà ọ̀sìdàjára fèlú bẹ̀rẹ̀ tẹ́rí gbogbo àwọn kẹta ń ṣe láti tọ́kùn àwọn ìjọba àwùjọ yẹn ni ibi títọ̀ owó rẹ̀ tí ń báyàn ṣeré nìyẹn wọ́n lè mọ òwe kan wọn ṣe kìkì wọ́n ti ní kí wọ́n fẹ́ tọ́kùn ìjọba ẹ̀dọ̀ so ṣé iye expect pé ká máa defend wọ́n ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé àdìsí tẹ ẹ mọ̀ ní ṣó encourage irú nǹkan bẹ́ẹ̀ àdìsí tẹ ẹ mọ̀ bá encourage ẹ̀ ní wáyé tẹ ẹ lè sọ pé nǹkan tá ń ṣe yẹn ni ó rán wáyé tẹ ẹ lè sọ pé ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ fún nǹkan báyìí Farid Abdulkhaliq dídì ń sọ ní àsìkò ìgbà yẹn ni ipe kíjà máa separate kìíní àti ìsìnkà bí tí wọ́n bá ń lẹ́wọ̀n kan wọn ni ká sẹ́pẹ́rẹ́tì ẹgbẹ́ káfẹ́ ṣe pọ́lìsì ẹlọ́dẹ́gbẹ́ òṣèlú lè lọ́pọ̀ èmi kọ́ mo sọ yíwọ̀n àpàyẹ́dà buhari kì ló sọ̀rọ̀ ìpé ká dẹ́gbẹ́ òṣèlú lè lọ́pọ̀ kí ẹgbẹ́ yẹn tó jẹ́ tẹ̀sìn wà lọ́tọ̀ kí mọ́ṣídù ní kó má máa béèrè pé kí ni àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ń ṣe kó má dá sí rárá kí ìtọ́lẹ̀ jẹ́gbẹ́ òṣèlú náà ní kó má tẹnubọ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ fàyẹ́dà buhari kì níbi ìtàbí ìtọ́ṣe fún ilé ìtọ́ṣe kò rí èyí tí eh, Ahmed eh, Mansour ṣe so tá a bá wò a rí pé ẹgbẹ́ yìí nìkan ṣe ọ̀rọ̀ òṣèlú agbára náà pẹ̀lú gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ fagbára ní wọn lò violence ìmáṣílẹ̀ ìlú ẹ̀sìn ní yóò ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọmọdé dídẹ̀ náà kan ẹ̀ṣẹ̀rí àwọn àmì lílò torí kò ìzì lásọ̀kọ̀ ẹ̀fẹ́ lo ṣẹ̀rí àmì àwọn tẹ́fẹ́ yìí fún ìṣẹ̀rí àmì lórí ẹ̀ ọ̀rẹ́ntéètì wọn náà kẹ tó lè ṣe kí kẹ tó lè lo nǹkan ilé wọn lórí so fọ́ọ̀sì kọ́ sígbà tó náà bá débẹ̀ rí alítì aṣọ fún fún wọn lè lo nǹkan yìí òní rọ́ṣìn gànú sí ni nígbà tó dé sí ó rí fáwọn kọ́ńtẹ́sì fún òkìní ni láwọn ò nílò àmì torí pé oníkó tóun bá sọ gbólóhùn yẹn ni wọn ní dìbò fáwọn àwọn bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí pọ̀ ní Tunisia ni ṣùgbọ́n pẹ̀lú ogun yẹn ni àwọn èèyàn gbọ́yé so láti lè sọ pé ẹ máa ẹ fẹ́ débi ìkòjọba yẹn ní láti sọ pé ntí aráàlú bá fẹ́ lọ́mọ àfi ṣèjọba ẹ̀ nílò fún ẹ̀sìn bẹ́ẹ̀ sọ ìgbà tán dé bẹ́ẹ̀ ni wọn lò délẹ́bù pé àsìkò kan wà ń bẹ̀ yìí òun ni wọ́n tún ṣòfin pé obìnrin àtọkùnrin ó máa jogún déédéé àsìkò táwọn débẹ̀ yìí ni wọ́n ṣòfin so wọ́n rí kí ní ẹgbẹ́ dáhùn mẹ́ sókè à ń tara wa fún àwọn tó ń torí bó ṣèlú mọ bó ṣe ń ṣe nǹkan wọn ṣùgbọ́n ká forí orúkọ ẹ̀sìn wọlé àmọ́ bí díjà nù kí wọ́n fẹ́ káwọn nǹkan mọ sọ́pọ́ọ̀tì káwa tẹ̀lé yín wọ́n nǹkan á lè tẹ̀ torí pé ó kílẹ̀ sí wa àdàmísọ̀ lọ́sọ́lá ni tó sọ ni pé innakum satahrisuna lil imara ẹ̀ máa ṣojú kòkòrò orí pé kí ni ẹgbẹ́ jolórí wàsàtọ̀kúrú nadamata yawm al-qiyamah أقامني وجهة من الجبل من القيامة أولا النبي صلى الله عليه وسلم ليش يا عبد الرحمن بن سمرة لا تسأل إمارة يا عبد الرحمن بن سمرة من اللي كان في الجلول فإنك إن أوتيت عن مسألة فإنك إن أوتيت عن غير المسألة وعنت عليها فإن أوتيت عن مسألة وكلت إليها فباشي في أوه بريتنا في فيها جاء الله أبوك من الله فبقوا له بريفون الله أبوك ديدان ورنبوا محمد صلى الله عليه وسلم àwọn ọ̀fọ́ wà ní ẹ̀sìn àwọn gbọ́yé so ìtàwọn máa ṣe òun náà ni pé kí a máa tó níbọ̀ afẹ́ islamize mélòó lẹ́tí islamize láti jọ́sù mélòó lẹ́tí islamize fọ́kì nìyẹn ní ṣẹ́rí islamize ni ṣebí Erdogan ní lára àwọn ìkwánu ni ṣùgbọ́n wọ́n rí islamize nígbà tóun náà débẹ̀ tó jẹ́ pé ìnáfọ̀ ìmọ̀ àfihàn ọ̀gbọ́n rẹ̀ fáwọn èèyàn orúgá ẹ̀fẹ́ jù lórí ẹ̀fẹ́ jù lórí sọ àwọn tó ń parọ́ ìsìláàmù ìsìláàmù ní irúgbọ̀n wọn irúgbọ̀n jọ́ sí tó kéré láàrin àwọn sálàfù ní tábàlọ́wọ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ọkùnrin tó ń fárun ní wọ́n kà á sí eléyìí àwọn tọ́jà débi pé mahmoud asáfù kóòtù asangbá náà ní ipé kò kìí ṣe kiri subhanallah ẹni tó ṣe ní láàánú kára ẹ̀ tó stọ́dì ní saudi ló stọ́dì ẹ̀yìn ẹ̀wọ̀n kò stọ́dì ní ìta kìdá tó ṣe a máa promote àwọn tó ṣe pé àkídà wọn àkídà ṣàríà ní politics ní ẹgbẹ́ politics ẹ̀dá òun ló pa yín pọ̀ Hasan Banna ní ti ṣe àkídà rẹ̀ àkídà àsìláfí àlàkídà rẹ̀ tẹ̀wìlù ló ṣe ṣe wọ́n tó kó àkídà sàlàfíà ní kó lọ kò sábẹ́ ẹrú èèyàn bẹ́ẹ̀ ni ó máa champion rẹ̀ àbí ẹni tí ó kọ̀rọ̀ ọmọ gbọ̀n fún wọn ni wọ́n dá ọmọ gbọ̀n tó máa béèrè lọ́wọ́ jẹ kí ni ìdájọ́ ọmọ gbọ̀n yìí wàá sọ̀rọ̀ tó wà mí lórí ẹ̀ ẹni tó ń dìfẹ́ǹdì ò rí ọmọ gbọ̀n ní nǹkan tó wà ní kọ́ńtántì ọ̀rọ̀ mísíkì gbogbo ẹ̀ lọ́ra wọn àbí ẹ wo wo àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọn ni ẹ lọ wo ẹwọ ẹni tó afánù òdèbí lẹ́yìn àṣàgbà afánbá náà alóhùnmúrò mọ̀ọ́ṣẹ́ lọ́lẹ̀ afánù òdèbí ni bóyá ni mo jẹ́ ṣe rí umar tìlùsánì tó jẹ lẹ́yìn bóyá ti ẹ ṣe rí sọ̀hámì bì ní bóyá ti ẹ ṣe rí mustapha mọ̀ṣú bóyá ti ẹ ṣe rí mahmud isa mahmud udebi ọmọ afan udebi tó jẹ tẹ lórí mahdi akif ni muhammad badi tẹ lórí mahmud isa yìí tó sápá mọ́sí irun gbọ́n wọn dà èyí tí òun ìsìlá pé kó ra fún mọ̀dí ẹ̀lẹ́ ọ̀pọ̀ fa lẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ music lọ́wọ́ wọ́n ti realize Johnson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ṣe rí òun lẹ́ ń sọ ọ̀rẹ́ tó ń criticize wọn ní ẹni tó wà àti tọ́lẹ̀ criticize wà nù ní à níbi tí àwọn bá sọ̀rọ̀ tí àwọn ń bẹ́ ńlẹ̀ àwọn fídíò wọn ń bẹ́ ńlẹ̀ Kamal Albawi ní lára àwọn tó jágbà wọn tó wọn ti padà kúrò torí pé wọ́n padà pín láàrin àwọn kan ní al àwọn tó fẹ́ dúró olórí nǹkan tí àwọn secret apparatus wà àwọn mọ́tọ̀fà mọ̀ ṣúrù lára àwọn tó jẹ́ sí kìlá pàpàtọ̀ sí náà ẹ̀yẹn àwọn muhafizun wa àwọn tí wọ́n fẹ́ change àwọn nǹkan níbẹ̀ ni àwọn bí Abul Futuh Abdulmunim Abul Futuh àtàwọn míì bẹ́ẹ̀ àwọn yẹn náà wá táwọn òpin náà ẹ̀dẹ́ka change ní àìgbọ́ra ẹni yé ní ó lé kíkí ní kọfí tẹ́bá lọ wo kílíkà tí àwọn azam tẹ̀míní àǹkó tí wọ́n ṣe lè kọ́ ò London wọ́n sọ fún gbá àwọn nǹkan wọ̀nyí so àwọn open open secret làwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tó yẹ pé àwọn èèyàn wọn tí ẹ̀ka afẹ́fẹ́ ẹ̀yìn mo dópẹ̀ láwọn àfa yìí mo dópẹ̀ àwọn ọ̀rọ̀ wọn wà lẹ́kìrà wọn wà lẹ́ni àwọn fídíò nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan wọn kan yìí ní ìbẹ́ lẹ́ni fẹ́ máa dákíní padà sí àsìkò ṣékọ̀rọ̀ bí nìkan ṣe kàmọ́n ìjà ní ẹ kìíní kàjọ wọn tí wọ́n ṣe láṣì kan náà ni àjọ ní gbogbo àwọn ọ̀kẹ́ ni àsìmọ̀ ọ̀rọ̀ tí ò rí ní àdírẹ́sì issue ni ọ̀rọ̀ tí ò rí ní àdírẹ́sì issue ni position ṣékọ̀rọ̀ bí nìkan tó clear ni ṣékọ̀rọ̀ bí ara wọn tẹ́lẹ̀ wọ́n kúrò sheikh muhammad ahmad jami àwọn máa ń takò wọn ni before sheikh rọ̀bí dẹ́ ní àwọn kan ti takò wọn sheikh albani takò wọn before sheikh rọ̀bí sheikh albani ti takò àwọn ẹ̀kọ́ muslimun ní lórí àmọ́ ilé ọ̀rọ̀ Ted Kutbu ní wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ́ fún ẹ̀kọ́ àrùn Jordan ní wọ́n dì wò kìíní pé fún boycott election sheikh albani all this was, was before sheikh rọ̀bí kí sheikh rọ̀bí tó takò wọn làwọn ti takò wọn so kí ni kí ni Ahmad Shakir ní ó ti sọ tipẹ́tipẹ́ ni ipe harakatu Sheikh Al-Hasan al-Banna wa ikhwani al-muslimin harakatu إجرامية هدامة ينفق عليها اليهود والشيوعيون كما نعلم إليه وراء شك عمى الشاكر نترى وني شؤون القضاء والتعليم gbogbo eléyìí wọ́n sọ ní ìgbà tí gbogbo ọ̀rọ̀ àwọn nùkọ́ṣíà ń kó mọ́ra wọn tó ṣẹlẹ̀ kò ṣe ṣẹ́kọ̀rọ̀ bí ti dé náà ni ọmọdé mélòó ni ṣẹ́kọ̀rọ̀ bí nígbà tá ń sọ nígbà tí àwọn ọmọ ṣáàkì tí wọ́n sùn tó sọ nígbà tí àwọn ọmọ ṣáàkì tí wọ́n sùn tí wọ́n sọ yìí سؤال بيان وطنطي كريستاني زمان شيك الألباني رحمه الله تعالى بطرع طرع ماميتي آه، شيك عبد الفقي فوطن طرع ماميتي واني آجني بطرع صرون طرع واني طانس الخوان المسلمين الوطن الخوان المسلمين الوطن أعلاني أهو أحول كويتين باشي كويتين ليدي كريشيك الباني شيطان سيطلع في ورا أ So we sọ́wọ́n yóò ti takò Before bí fọ́ ogun àtẹ́nu sọ yìí bífọ́ ogun àṣẹ ìfà nídi iṣẹ́ kọ̀rọ̀ bí láti takò ìfà mùsùlùmí láti expose ara nídi iṣẹ́ kọ̀rọ̀ bí bó ti léwu kó mọ́ gbogbo àwọn nǹkan tí mo kọ́ tí mo ṣe gbogbo ti kọ́ iṣẹ́ kọ̀rọ̀ bí mo lè sọ̀rọ̀ iṣẹ́ kọ̀rọ̀ bí pé lára àwọn tí wọ́n ṣe kí ní tán ṣe rọ́gbù fún ọ mọ̀ mi mọ́ ọ̀ṣẹ́ kọ̀rọ̀ bí ọ̀tí mo tíra àwọn gẹ́gẹ́ direct ọmọ tí wọ́n nǹkan tó fẹ́ mú nù àtẹ̀kọ́sì mò ń sọ̀rọ̀ kíra àwọn òun kòtì mo ẹ̀ṣẹ̀ mọ́ ti bí táwọn afá mi tí wọ́n sọ ni so kí lẹ fẹ́ máwọn èèyàn lọ́ta fún tẹ́ máa kọ́ mọ́ sọ̀rọ̀ sáwọn èèyàn ẹni àwọn ní ẹmọ bú àwọn èèyàn gbígbà tó ṣe kó bí àwọn èèyàn tí ẹ̀ nílà rárá ẹ́ ṣé táwọn èèyàn bá tẹ̀lé irú àwọn ṣègùn bá àgbà náà tẹ̀lé ṣe kàràlùbá nínú yìí ṣé wọ́n tún ṣìnà náà ni àbáwọn àfa àtàtẹ̀lé yẹn ní ọmọnà ṣègùn bá àgbà nǹkan tó jáde láyé nì sọ ń pa wọn òní pé lára àwọn àìsírọ́kù àtúntẹ̀yìn wọ̀sọ̀rọ̀ yìí ni wọ́n nígbà tí wọ́n ṣe ṣáríwò تشرع مجد الدين من تيمية منطقة الأخبار Sheikh Al-Albani nínú sùsùláàtù da wà núrù ọdún 200 wọ́n sọ̀rọ̀ wọ́n ní ẹni ẹgbẹ́ ìlọ wọn ó ní kí lọ tí lè fi Sheikh Al-Albani straight yìí so wọ́n ní Hassan Banna awwalan laysa rajula ilmi Hassan Banna awwalan laysa rajula ilmi Hassan Banna lákọ̀ọ́kọ́ náà kò kì í ṣe onímọ̀ ẹwọ̀rọ̀ ńlá tí bàbá yìí sọ bóò ní dọ́kọ̀ yìí bóò ní ọ̀ṣẹ̀ rìpúrà yìí ṣe kalagbani Hassan Banna awwalan laysa rajula ilmi innama huwa rajulu da'wa wọ́n ní olùpèpè ló jẹ́ kò ń ṣe mímọ̀ wà mẹ́fà aláhùn bí ìṣàbábà mùsùlùmí ọlọ́wọ́n bá fi ṣe àǹfààní fáwọn ọ̀dọ́ mùsùlùmí àìsù àǹkọ́bà hùn nínú màkọ́hí wà sinimáàtì torí pé kí ni ó láwọn ó kó wọn yọ nínú kí nínú màkọ́hí àti àwọn kàwé wà sinimáàtì àtàwọn sinimá ọ̀rọ̀ Sheikh Albani sọ yìí bá ti Sheikh kílórúkọ àbáyìí Sheikh Muhammad Aman Jami táwọn akọ́mẹ́ntì lórí ẹ̀ wọ́n láwọn kan ń sọ wípé okun ọjáde láti nù mọ̀kọ́ yìí okun ọjáde kúrò nù sinimá wọ́n ní kó fi wọ́n lẹ̀ síbẹ̀ ó bẹ́tà jù níbi tó kó wọn lọ náà oníkàwọn fi wo orí pé àwọn nǹkan míì tí wọ́n dálẹ̀ ní fìtínà dẹ́sì kọ́ bá fún wọ́n lẹ̀ sí bí ẹmọ̀kọ́ yìí kẹ̀kọ́ mọ́ náà fún dẹ́ṣẹ̀ ẹni tó ń dẹ́ṣẹ̀ lè mọ̀ fún dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tẹ bá ń pínyàn lọ sí bídíà ní kò lè gbà fóun dẹ́ṣẹ̀ orúkọ ẹ̀sìn yóò mọ̀ fi ṣe tó ṣe ṣẹ́kì fẹ́mù tí ìgbà náà níwọ̀ tó jọrú báyìí nípa àwọn oníṣúfí tó ṣe kọ́ àwọn èèyàn súnmọ́ àwọn ṣìrìkìyàtù àwọn bídáwò oríṣiríṣi tó jẹ́ ṣìrìkìyàtù wọ́n wá pàwọn èèyàn kúrò ní amútí ìfòkànlá ṣẹ́kì fẹ́mù kan fún wọ́lẹ̀ ní ọtí yẹn àwọn gọ́fọ́nà ọmọ pẹ́ṣẹ̀ ní táwọn ṣe pé ọtí mú mú papọ̀ ẹ̀ ìsìláàmù papọ̀ tí mú mú ṣùgbọ́n mi pápára kó wọn lọ yìí ni wọ́n ríra wọn lẹ́ni tó súnmọ́ lọ́n pẹ̀lú ẹ̀ wọ́n rà àwọn nǹkan míì tán ṣe ṣìrìkìyàtì àwọn kan bí ìtàn ṣe náà eléyìí báyìí dé wèrè ká kọ̀ntínú pẹ̀lú ọ̀rọ̀ ṣèkà àlùbáni ṣèkà àlùbáni nafa Allahu bí shababa al-muslimin ọlọ́wọ́n bá fi ṣàǹfààní fún àwọn ọ̀dọ́ mùsùlùmí haifu àǹkọ́bà hún minal maqari ó gbà wọ́n lẹ́wọ́ kọ́ wọn yọ láti nu àwọn kàfé ibi tán ti mu àwọn ẹ̀kí eh, lóríṣiríṣi wọ́n sinimá àti sinimá wà wà wà ilà àkírí yìí ó kọ́ wọn yọ ń bí ó kọ́ wọn هذا لا شك ولا ريب فيه وأن إليه تسير من جميع لكن أين كتب أصل أسنبان الذي تدل على علمه أو ترى أسنبان نقو تنطق سكون مننا أبوه الذي اسمه عبد الرحمن أبارة تيوندا عبد الرحمن لو باب الكتب وهم لما ترى كان يتشبه تدل على علمه تنطق سمرين لكن ابنه أصلا بنا شمو مالي أصلا بنا ما له إلا بعض رسائل صغيرة أما ترى كيكي كيكا لوكني ها أما بانكا كيكي كيكا هذه رسائل صغيرة أما بانكا كيكي كيتو كويناني كمنهج لدعوتي ó dà gẹ́gẹ́ bí mọ́nájù sílábọ́ọ̀sì fún dáwà rẹ̀ ní bí prospectus ní fúkìní dáwà rẹ̀ yáà ní lákin látàdúlù al'annar rajul kana alima ṣùgbọ́n eléyìí ni kò túmọ̀ sí pé ọkùnrin yìí ni onímọ̀ ni falladhi yaqulu ana ala alkitabi wa sunna wa ala manhaji Hasan Banna ẹni tó ń sọ pé mi lè lórí kitabu wa sunna lórí manhaji Hasan Banna hadha dalil annahu mughnilun wa mustaslimun li awa'iz ìsbíyà àlàmìyà tó fọ́jú ó ní inú asàlùbánà tayyib asàlùbánà láwùrí sára sọ̀rírà al'adkar wọ́n ni asàlùbánà orí sára kékeré kan al'adkar ismu al-masurat orúkọ rẹ̀ jẹ́ al-masurat sọ̀rírà jidda ma adri an ta shifta amla olókèrè ga ìrìnbí òkiri oníbèrè yẹn ní náà ra'aituwa òkiri ṣe kalabaniwa ní قعدوا كبار الإخوة المسلمين يكمل هو أكبر الإخوة المسلمين في الشام نشام يعني سوريا عرض علي تخريج هذه الرسالة قلت ما شيء تخريج رسالة بس يمكن سو اوكي حديث يدو يقول سو الي باي الي باي بكنا <clears throat> وطبعها طبعة بهذا التخريج العلمي هذا وقت يقبل تخريج العلمي يعني؟ لأنه هو يثق بي كرجل مختص في الحديث wọ́n láyé ọkùnrin tó jágbà náà ìkọ̀ọ́nù yìí ó trust àwọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ specialist ní madif kúrtù láhùn wọn ni wọ́n sọ fìkì ana afọ̀zàlìkà máa ṣe lákín ṣùgbọ́n ana afṣà an tẹ̀rí àjòrò di ṣùgbọ́n ẹ̀rù ń bà mí mo ń páyà kí effort mi kàn máa waste sudan kọ́ra ni máa ó ní kí lóde tẹ́bi sọ bẹ́ẹ̀ قلت له الآن أنت عاطفتك العلمية والجينية هي التي تحملك على هذا الاقتراح وأنا عاطفة توني إثارة توني تجد تيمة تجد تسو أولون دي لا تسجد شنو كمان أنه أن أن أخرج رسالة سنبانا إكي تنشي تخريج رسالة سنبانا لكن من الناحية الإسبية طبعا كان فاتي حزبيا ما يمشي الحال ما يمشي الحال ورنيو لي لبن لأن جماعة الإخوان تلك جماعة الإخوان حينما يقال لهم هذه صلاة أسنبان لتخي ألباني كما صرفون في رسالة أسنبان ألباني الأخرى راجع رني سيحكمون بالإعدام على هذا التخريج وهذا جوكو فون تخريجه لأنه يعظم عليه ويكبر عليه جدا أن رسالة البنا في التقرير الألباني إذا شيخ البنا الباني رجاء لماذا؟ لأنه في تعصب تلقي تعصب في تعصب على أماها تعصب ب تعصب تشكي تتفجو وني آه وشكل الله رحمه الله تعالى wọ́n sọ̀rọ̀ lọ ní ti ogun díẹ̀ náà eh, a lè lọ gbọ́ ọdún 200 pẹ̀lú àsìkò ní orí nǹkan tí mo lè pílẹ̀ dá ìgbọ̀tẹ̀ fún rẹ̀ tí wọ́n ṣe onímọ̀ọ́kà yìí so a lè gbọ́ ọdún ẹ̀ gẹ́gẹ́ kàlùbáyé tó sọ eléyìí nípa sàǹgbá tí àbùdálì jùmọ̀ bá sọ àbí àbùrọ̀wò bá lò ló sọ àbí ẹ̀kan ló sọ ẹ̀ẹ́nì kí ni ìsọkúsọ ló ń sọ ṣé ìtafà yìí sọ lẹ́yìn aṣọ tán bá ní kí ẹ̀yin kọ́mẹ́ǹtì lórí ṣé kàgbà ní sọ pé afẹ́báránlé sọ̀rọ̀ jùlọ ẹ̀yìn kílẹ̀ máa sọ ká máa ti sọ̀rọ̀ fi ṣé ní sọ pé wọ́n sọ ilé ìpínpọ̀ sáfà láàrin wọn ṣeéṣe kọ̀ ní mákàlá nínú ilé iná tó sọ̀rọ̀ tọ̀bí mákàlí onílé àmáǹjá nílé oníṣẹ́ kalùwánì àríkú bàbá sọ wípé ọlọ́wọ́ bá lọ àwọn sàbábù láti ṣe ìkọ́rù ó lò fáwọn sàbábù láti ṣe ìkọ́rù wọn kúrò nínú makari àti sinimá bó tẹ̀lé báwọn àfáà ní ó gbà lọ ọ̀gbọ̀rọ̀ ṣe kalùwánì ẹ̀mí ṣùgbọ́n ṣíṣe kalùwánì ò kìrìsáìzù ọ́ tún sáìzù wọn tí kò fi ṣe kàlùbárí sọ pé àpòlà ìfẹ́jọ́ ní súnnà tí gbọ́ wọ́n ń ṣe mọ̀hárábà súnnà láì mọye ọdún yìí ṣe kàlùbárí sọ́ngbà mí wípé àwọn èyí ni pé láti bí 50 years nísì wọn débi tí wọ́n lọ ọ̀rọ̀ wọn bí ìgbà táwọn sọ́jà bá ń pèṣẹ́ ni sókè làkẹ́ lómi gbogbo lẹ́yìn ó ní pé inter lè báwọn èèyàn fún bíbá yìí àwọn àfa àgbààgbà kan náà mú tẹ́ẹ̀sì ńlẹ́ra ẹ̀ máa àfa yẹn náà ẹ̀ máa ń kó tì wọ́n ẹ̀ ẹ̀dẹ̀ ṣèdájọ́ lórí àwọn àfa yẹn ni ó jẹ́ pé ṣe kọ̀rọ̀ bí nìkan lẹ́ ń sọ position ti ṣe kọ̀rọ̀ bí mú yẹn ni ẹ̀ mú àfa àgbà ẹ̀yọ̀ kan wá kò ṣe pé wọ́n tako position yẹn fún ọmú yìí ká ní pé position ṣe kọ̀rọ̀ bí mara wọn àgbààgbà fáà ní tí wọ́n ká aláfa àwọn ni àrùn bá tó yìí ṣùgbọ́n àwọn àgbààgbà fàtẹnu ẹ̀dẹ̀lẹ̀ra imọ́ ṣègùn bá fi kọ̀ǹtẹ́nu wọ́n ní wọ́n nígbà tí wọ́n mọ̀ gbọ́ngbà tọ́rọ wọn àṣírí wọ́n tún sí wọn lọ́wọ́ ní wọ́n kọ̀ǹdẹ́mù aljamu bẹ́ẹ̀ náà ni àti ìkùràníyà so ẹgbẹ́ jamu tó burú aljamu bẹ́ẹ̀ náà àlùdà àdọ́là ṣẹ́kà bá ló tún sọ̀rọ̀ ṣẹ́yìn gbà ẹ̀yìn gbà padà ìṣèjáwó bẹ́ẹ̀nà àṣọlàfíà lè kọ́ àníyà ní tẹ́yìn tó gbèsè yìí náà ẹ̀yìn sọ ọ̀yàn lórúkọ burúkú nítorí ẹ̀yìn ẹ̀rẹ̀ fún ọmọ yìí ṣe kàlùbárí nì ní tẹ́yìn sọ ọ̀yàn lórúkọ burúkú fún ìṣe kàlùbárí sọ ṣẹ́gun bá lára wọn sì ń tí wọ́n tàbí iná fúrúkọ ni wọ́n ní ilẹ̀ fẹ́ sọ ṣẹ́gun zemi ó kọ́ndẹ́mu ilẹ̀ fẹ́ sọ muftisi ó kọ́ndẹ́mu fauzan ó kọ́ndẹ́mu lohidan ó kọ́ndẹ́mu hudayan ó kọ́ndẹ́mu ẹ̀mọ́ àfa sunna wá kí wọ́n kọ̀ndẹ́mù afáàsùn náà tẹ́ máa rí tí ò ní kọ̀ndẹ́mù eléyìí ni olè tó ṣe gbóògùn okú rẹ̀ ni ó ní àkàrù sùnmíyà lára àwọn tán jẹ pé Muhammad Sururi ni ò ní kọ̀ndẹ́mù ọ̀rọ̀ kwánu ni ẹ̀ ní ẹni ṣe pé àkídà ọ̀rọ̀ kùrúdà lòkà mi yé fọ́kùn àkùrúdà lòkà mọ́ yé ẹni yẹn ni ó máa yẹ kwánu tabara ẹni tó yìn wọ́n ni o tẹ̀ sí náà kò mọ̀ wọ́n tẹ́lẹ̀ o tẹ̀ sí ṣùgbọ́n tẹ́ pọ̀ ó mọ̀ wọ́n ó ṣe wọ́n yìn wọ́n ni òun gangan fúnra ẹ̀ ní fíkà ẹ̀ ń bẹ ló yẹ ìṣòro pé kò mọ̀ wọ́n tẹ́lẹ̀ ẹni ẹni máa lóòrùn tí ó bá mọ̀ wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wọ́n ṣe yìn wọ́n ni fíkà ẹ̀ ń bẹ lórí títí ẹ̀ náà ní sí àtúnkù àgbébìsì kò ní ìdíkà mọ́ sọ àwọn èèyàn lẹ́nu àwọn tẹ́ ìbú nàìjíríà yìí pé ẹran ṣe kìíní kan nípa àwọn ẹ̀kọ́ wà nílé in tí ṣe kàgbá ní sọ lára ìlàkà jáde ó pọ̀ ó àsìkò lè gbà wá tí wọ́n bá ṣe wọ́n ṣe kò fẹ́ mí sọ politics ni ṣé mọ̀tàmọ́dù ṣàkírù sọ èyí tó sọ politics lè fi sọ ìmọ̀tíṣe Kalbani sọ èyí tó sọ ńgbà ẹ̀ náà ní politics náà ní ogungun Kuwait náà ló jẹ́ kó sọ wọ́n ń dọ gbogbo ẹ̀rú kan jẹ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹ̀fẹ́lẹ́ àyáríbí àjírí ẹ̀kìní kan púpọ̀ ìfẹ́ sọ gbogbo ẹ̀ náà ní sọ́fọ̀rọ̀ àwọn alẹ́ ẹ̀ ń pe sífúrú yìí ẹ̀dẹ̀lẹ́jọ́ kó pẹ̀lú wọn ni fọ́lá àríbí ti kú nísì ó ti ń lọ bí ọdún lélò kan ní ẹni kò gbé ẹgbẹ̀gbẹ̀ ọgbọ̀n sí wà ní kankan àbẹ́ ẹ̀mọ̀ bí ó ti kú ẹ̀rẹ̀ mọ̀ wọ́n dáadáa ni àwọn ìkwọ́nù náà ni àwọn tó ṣe kéèsì wọn ló darí ọmọ tàbí inú rẹ̀ kéèsì wọn torí pé ẹ̀yìn táwọn àfáà kan yìí wọn nígbà tí wọn ti mọ̀ wọ́n dáadáa làwọn kan wo ipò kì í dáwọn ṣèkọ̀rọ̀ bí ń sọ yẹn ní ṣíkà mọ́ Muhammad Amanu Jamiu sọ nípa àwọn àwọn nǹkan ẹ̀ òtú ọtí gba pọ̀pọ̀lọpọ̀ náà padà ń ka àwọn tíra wọn wọnú wọn padà ń rí ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ ọ̀rẹ́dì nǹkan ti fọ́ ọ ti pín àti wá mẹ́ndì kì ní ẹ̀yìn ó ṣòro wọ́n ti sọ̀rọ̀ tíra ẹ̀kan sọ síra wọn nítorí defense àwọn alkọ́nù ṣùgbọ́n èèyàn kan tó ní ètò ààsù ní tí ó dẹ̀ gbó lórí àkídà sàlàfíà ni kò ní mọ ìkún àmùsùn kó ṣùgbọ́n èèyàn wọn ẹ jẹ́ ká mú tíra àwọn ṣẹ́gbọ̀rọ̀ bí nǹkan kan àti sẹ́gbẹ̀ kan ẹ tíra tí mo sọ yìí فوق الحروف النقط النقط فوق الحروف قالوا لي ونان أحمد عادل كمال در باوی خان مال امام الشهيد حسن بن محمود انصار اني كابينيت فوتوان لو جاني كون يعني سكت عفوا بنا وي سو كاكا كالو انترفيو فريد عبد الخالق وناني ذكريات ذكريات سوكو ذكريات سوكو اكاتي سينا بقايا ذكريات تيتي احمد حسن الباقوري اجي كاكا هو هون في سبوع لا كولين ما بقدر ذالي ولا انكتون ناقو القرضاوي اللي انتوكو القرضاوي اللي وفي ميله من جولاوية العراقة الإسلامية كني قلت كمانا واني وفي ميله بايبه سيد خدوني látara tíra rẹ̀ òun ni tẹ̀fíìr ní ló fi fọ́ká ó tún sọ nínú interview tí wọ́n ṣe fún ní aljazeera ní in sọ wípé Muhammad Umara ni ó pè wọn láti pé kí òun jẹ kóun wà ní ipò ẹni tí ó jẹ mọ́ṣídìí sígbà tó pè wọn àwọn sọ̀rọ̀ wọn. so lórí àwọn nǹkan ìpẹ́ mọ́rin excuse kankan wá lórí ẹ̀ bákan náà ọ̀rọ̀ septupu wá jáde níbi kíní interview yẹn ni wọ́n ṣe fún wọ́n ní tíra septupu ní pé yọ́n dáhùn tẹ̀kìrọ̀ ó ń pùtẹ̀kìrù kan bẹ̀ báyìí àti àwọn ara wọn gẹ́ sọ̀rọ̀ ara wọn ní ẹlọ́ka sírùl máa bá ti títí sọ́rọ̀wọ́tún karbáwì ó sọ ọ̀rọ̀ ìpánù rẹ̀ ẹni tá ń sọ iná dé mọ́tàbí òṣàbí Muhammad Habib ẹlọ́ka ẹlọ́gbọ́ ìntàvíwì tó ṣe ẹgbọ́n kan sọ nípa sàmbá ẹni iná ní náà ibùdó mọ́ṣíṣì كذكريات عمر النسائي so nǹkan tó clear ní léyìí tó clear ní ẹ̀ka tíra ẹ fi ọ̀rọ̀ ṣèkọ̀rọ̀ bí ṣègùn báàzì kankan ní ọ̀rọ̀ ṣèkọ̀rọ̀ bí ṣègùn báàzì ní wọ́n kàn ń sọ láti lè fi ti yọ̀ sórí kinní fún àwọn èèyàn ni ẹni tó mọ̀ nípa ìfọ́n kò kà tíra wọn kò ṣe gbọ́dọ̀ ní pé ṣègùn báàzì sọ ṣé kàlùbáni sọ òun làwa fi mú nǹkan tá a mú a ní kúrò nu bídíà kan ní ó ti ń kan lọ kó sínú bídíà ní èyí tà ń ṣe tẹ́lẹ̀ ní afá fún àti kú ṣe Sọ ẹ̀yẹ kò tún wọ́n sọ pé ká ṣe kìnìún gbọ̀rọ̀ lájú ẹlẹ́kùn mọ́ tó ṣe sọ ọ̀rọ̀ àwọn afá yìí ni ó padà jánà Ṣé alára wọn ni wọ́n náà padà kúrò ń báwọn a ṣe kọ̀rọ̀ bí láti lè tako ìkan gbogbo ìtafẹ́lẹ̀ àrùbí kankan ìyẹn ni ó ti ní sìn dìfẹ́ǹsì kọ́nù náà ló pa division tẹ́rin yẹn láàrin wọn pẹ̀lú ṣe kọ̀rọ̀ wà lára wọn àwọn rí kíní ẹ̀ ní àwọn kúrò ń bẹ̀ àwọn fẹ́ fọ àwọn èèyàn kúrò àwọn èèyàn kọ́kọ́ gbogbo àwọn èèyàn ń mọ́ pé àwọn àfa ńlá yẹn sọ báyìí báyìí tẹ́lẹ̀ tí wọ́n àfa ńlá yẹn náà padà ní ìgbà tó sọ̀rọ̀ ní àwọn tá à ń sọ yìí náà ní àwọn náà padà ń sọ ní tí àwọn àfa yẹn ìgbà táwọn náà rí àwọn kìíní wọn yìí ọ̀sọ̀ irú àjọ́là òru lápẹjú èsì tó ń dìfẹ́ǹsẹ̀ kúrò èké ṣe kọ̀rọ̀ bí ní ìgbà tí ó padà rí àwọn nǹkan míì tí ó kò tún mú tí tó kò tún tíra rẹ̀ kúrò tó kò tún tíra rẹ̀ ó yọ kúrò ní ẹ̀díṣẹ́ mi bó ti yẹ kó ọmọ ìgbádùn jù sí ṣùgbọ́n yọ kúrò ṣùgbọ́n lára àwọn jẹ́nẹ́sìsì ìtọ́wọ̀n àṣekọ̀rọ̀ bí ní iṣu sọ kí wọ́n fẹ́ kí wọ́n fọ́ká wọ́n fọ́ká wọ́n fọ́ká àṣẹlẹ̀ ìpààrẹ̀ kí ló kí ni tó fa nǹkan fífọ́ kí náà ń bára wọn fà ìgbọ́rọ̀ yìí náà ló ti gbogbo àwọn ìtẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí náà ni náà òun náà ló padà lídì sí gbogbo àwọn nǹkan wọ̀nyí sọlá fi sọ fún ẹgbẹ́ òkè ẹ fi gbogbo àwọn nǹkan ẹ fi eléyìí lẹ̀ ẹnu àwọn afá kù lọ́rọ̀ ìkó àlàfẹ́ tí ò bá nǹkan yìí lókù àwọn aláàfáà àṣọ àfáà ṣàárí o àṣọ àfá àṣúbí àfá sàláfí là ń sọ sàláfí ìrọ̀ àkídà wal manhaj orílẹ̀ tó ṣe pé àsìmáwà àtìfáàtì ogúdù ń bẹ ìkọ́dà ogúdù ń bẹ alimán ogúdù lọ́pọ̀lọpọ̀ bẹ̀ but ó bá di agbègbè àkúrújà ìrọ̀kánù ní ìgbẹ̀yẹ́ ní oní tí ó mọ̀ sọ ìròyà ọ̀kọ́ ní ó gbé wá níbẹ̀ rí kẹ́ni ọmọ ayé àtàǹbá náà nípa ní àwọn àfá àwọn àfá táà ń sọ àwọn àfá súnmọ́ ọgbádùn tẹgbẹ́ fìlà àkíyà wà lìmọ́ ní hajj orí nǹkan wà òyìnbó táà ń sọ nìyẹn oríṣi àfá ọ̀rọ̀ táà sọ ìṣìn kò sọ̀rọ̀ rú àwọn Salman àwọ́dá àwọn sábọ́lá àwálé àwọn ẹ̀dùkọ́ ní àwọn Nasiru Omar ó máa eléyìí àwọn pọ́dọ̀tì àwọn ìkwánù tí wọ́n change láwọn àwọn òkúrò ní ìlànà yẹn ṣùgbọ́n bí àfihàn wà sí fáàtì ní wọ́n sọ̀rọ̀ tó dáa ní ìtẹ́fẹ́dẹ́bá ìyẹn lè gbà kan jẹ́ pẹ̀lú wọn ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ àlùkà ẹgbàgbé ń pẹ́ home ẹ̀kọ́ àríyìn orúkọ tìlẹ̀ yóò sórí olùkọ́wàríjì tó bá ti bí àwọn ẹ̀rì àwọn ẹ̀kọ́ là ń pè lábà súnmọ̀ wọ́n lè jáfà súnmọ̀ lọ́dọ̀ títí àwọn ẹ̀kọ́ là ń pè lábà súnmọ̀ olọ́rọ̀ táwọn àfà súnmọ̀ táàmù ẹgbẹ́ tó ti sọ lórí àwọn yìí so àwọn owó náà wọn àfà súnmọ̀ wọ́n yìn wọ́n ẹ̀wáyìn ẹ̀kọ́ tó pẹ̀lú àbàṣù náà tó yí ọ̀rọ̀ kan ní sílá tó pé kí ara wọn náà nì ara wọn náà nì sí ọ̀rọ̀ sùmùrì yìí bẹ̀ ní kò ń ṣe ebú tí àtìláwọ̀ ìwọ́n náà ló pe mọ́mọ́dù àwọn tó ń tẹ̀lé mọ́mọ́ sùúrù ní sùúrù rí torí pé kò fẹ́ juwọ́lẹ̀ discussion eh, ìwárò London ni tí wọ́n ṣe ó sọ̀rọ̀ nǹkan gbogbo sòrò rí yóò nù kí ni akírísì wọn nínú Saudi nǹkan tó rọrùn ó wò parọ́ mọ́ wọn àwọn nǹkan tó rí ilẹ̀ là ń sọ àwọn nǹkan ń sọ lẹ́nu ọ̀rọ̀ pé ogun Kuwaiti kò wọn sọpọ́tì ìjọba Saudi lórí ogun Kuwait wọn àbẹ̀ kí ṣe kíni wọ́n ṣe ìfọ́nìyàn Qardawi sọpọ́tì ìjọba Saudi lórí kíni lórí ogun Kuwait lórí ogun Kuwait Qardawi ó sọpọ́tì olófàdó jẹ́ pé tá a bá wo ah, Eh, kiri ogun kuwaiti yìí ní tí kọ̀gọ́rí sọ lórí ẹ̀ ìkà tí mo ti post nínú so kọ̀gọ́rí sọ nínú musu afiki jihadi ni ó ní ọ̀ọ̀ ah, كما حضرت مؤتمرا علنيا في مكة المكرمة وني مؤتندي مؤتمر عالمي international conference في مكة المكرمة لمكة برابطة العالم الإسلامي في رابطة العالم الإسلامي لو organizing التنديد بهذا الغزو láti اللي في gbẹnu àtẹ́lu ogun tí جاكويتي ọmúkọwàmátì àti láti lè resist ẹni wàtọ̀jí nílá ilẹ̀ ìgbòzá bákanáà láti lè fi képe àwọn tí wọ́n ń jagun pẹ̀lú ìsìhábdẹ̀l kuwait ikọ̀kúrò kuwait wàkánà kúlù ulama wọ́n ní gbogbo àwọn àfá wàdùá alhadirin àtàwọn olùkùgbò tí wọ́n attend min anhai alam ní gbogbo àgbáyé mutafiqina ẹnu wọn kò ala darurati tahriri Kuwait wípé wọ́n gbọ́dọ̀ dìbẹ́tì Kuwait min al-ghazwi iraki mu'tadi níbi ogun tí iraki lójúlù kọjáàlà tí ó gbé tí wọn ó ní al-khilaf awla isti'ana bil kufar fi tahriri so khilafu nípa ìwá ìrànlọ́wọ́ àwọn kìfì yìí láti lè fi libéètì kúrìtì walakin na ṣe alẹ́rí hadatha fi khilafun bayna ba'd al-ulama nǹkan tí ẹnu àwọn afá ọ̀kan òkò lé lórí wa ba'd àtàwọn afá mi huwa mada mashru'iyyati al-isti'anati permissibility ìwárànlọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ foreigners àti àwọn kèfèrí níbi iṣẹ́ liberation tó fẹ́ ṣe àti ìgbàkúwé tí ẹ lọ́wọ́ Iraq ṣáàlẹ̀ ló kèfèrí kọ̀báwí sọ kókí ni ìrètí fúláfú wa ni fakana ba'du ulama àwọn kan náà àwọn àfa yára anna quwwatana al-arabiyyata wal-islamiyyata wọ́n rí wípé àwọn ọmọ ogun atánjẹ́ lárúbáwá tájẹ́ mùsùlùmí ti Saudi ni ti Kuwait ni Qatar ni Egypt ni gbogbo àwọn ọmọ ogun wọ̀nyí ni àájúzọtún anìtàsọ́dì wọ́n ní agbára láti lè confront lè Saddam Saddam ọkùnwá ti àṣàríyà àti àwọn tí agbára rẹ̀ tó jẹ́ ti ti military aláàrílà èyí tó ṣe pé ó kílẹ̀ alẹ́ ti àádà àwọn dàrábà èyí tó ti prepare tó dẹ̀ train fi sanawati harbi ala iran nígbà tó fi ń bá iran jà wàṣẹjáàtù amurika náà sọ̀há amẹ́ríkà gan fún rẹ̀ òun encourage rẹ̀ bá sáà dátù ìsúwárí amẹ́ríkà is ó assist ẹ̀ lọ́nà tí ó jọ nílànà alátẹ̀kù ní àríkúwà láti fọ́ọ̀mù agbára yìí láhùbọ̀ fi iraq ó ṣe kó nífẹ̀ẹ́ iraq o wàlákin karahiyatan fi iran ṣùgbọ́n tó ní amẹ́ríkà yìí ti iran ni fàyíza bíá تفاجأ بهذه القوة التي لم تكن تتوقع أن تصل إلى هذا الحد عبارة أمريكا وبابا لوجيجي agbára tó ṣe pa amẹ́ríkà ò ẹ̀kspẹ́ẹ̀tì wípé ó lè dé lẹ́wù yìí وإذا كان العرب والمسلمون حاجزين عن مواجهة قوات صدام tó bá ṣe pé àwọn Lárúbáwá àtàwọn Mùsùlùmí wọ́n kagara láti dojú kọ agbára Saddam wa ijbariha ala takhalli al-Kuwait bákan náà láti kọ̀mpẹ́lẹ̀ láti lè kúrò Kuwait falaysa amamana illa al-isti'anatu bi quwwatin akbara min Saddam a ní nǹkan kan tá a ṣe jù pé kí ni ká wá ràn lọ́wọ́ agbára tó ṣe yí pé ó ju Saddam lọ wọ̀nyí quwwatul wilayatil muttahida òun náà ni agbára al-wilayatil muttahida al-amrikiya wa hulafahiya àti àwọn aláìsí ẹni káwá ìrànlọ́wọ́ agbára wọn ọ̀rọ̀ ikọ̀ gbọ́n ló ń sọ̀rọ̀ kò kí ń ṣe bombazi kò kí ń ṣe òfèmí ló ń sọ kọ̀gbọ́n ló ń sọ yìí fún والاستعانة بهذه القوة الأجنبية الكافرة قرضاوي نكوان لو pẹ̀lú agbára tó jẹ́ ti ìta yìí tó jẹ́ kéfìrí yìí káwàrà lọ́wọ́ rẹ̀ amúrún faradọ́tí dọ̀rúra làlúrí òun ló ṣe lọ́rọ̀ yẹ̀ lówà lórí wọ́n lè dọ̀rúra ti àkàmùra làlúdẹ̀ ni ó ní ìdájọ́ ti rẹ̀ wọ́n máa lùbáwò lè dọ̀rúra ìkọdọ́rú bí kọ́dọ̀rúra ní ọ̀rí pé tàlúrí ló gbé wọlé ní àníjẹ́ kó fẹ̀ jù bí ó bá ṣe tó lọ هذا ما قرره مؤتمر مكة eléyìí ní tí kọ́nfẹ́ǹsì mẹ́kà tó fi nílẹ̀ eléyìí tí kọ́nfẹ́ǹsì mẹ́kà tó fi nílẹ̀ وقد حضره عدد كبير من العلماء عدد tó tóbi nínú àwọn àfáà ló nọ́mbà tó tóbi وكنت ممن وافق عليها lára àwọn tó sọ̀pọ́ọ̀tì kìíní yìí ni so kí la fẹ́ àwọn àbá sọ̀rọ̀ ní ìrìnà agbá pé kí kàṣíkan wà lọ́wọ́ amẹ́ríkà ẹ̀kẹ́ kan wà lọ́wọ́ ẹni ok ṣé Albani wà greek pẹ̀lú pẹ̀lú mọ́kìfì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni ṣé Albani lára àwọn tó ń ṣàdúrà fún wọn ni ìjọba Saudi sì fún ṣé Albani ní wìsáàmù ni kó tó di pé ṣé Albani kú about eight or so years after ipò kejì disagreement yẹn náà ìjọba yìí ṣe dáadáa sí Albani Albani sì sọ dáadáa nípa àwọn àfáà Saudi tí wọ́n ká aláfà rẹ̀ àwọn fún àsásá bẹ́ẹ̀ yẹn bí ẹni pé gbogbo àwọn àfáà kan gbádùn ni wọ́n ká aláfà rẹ̀ àbí àwọn tó ṣe pé wọ́n wá fọ́kọ̀ àwọn tí wọ́n gbádùn ókè kọ̀dọ̀ orí gbádùn lọ́dọ̀ yìí ni ó wá fọ́kọ̀ torí ẹ̀ ń parọ́ pé pọ́lítíìsì pọ́lítíìsì òun ló ṣe ṣé kọ̀dọ̀ orí náà bá wọn ṣe pọ́lítíìsì yẹn torí pé lára àwọn tí ó gbádùn dáadáa lọ́dọ̀ yìí ni kọ̀rọ̀dọ̀ yìí wà ní ṣọ́nà bá wọn ṣe pọ́lítíìsì hádà máa kọ̀rọ̀rọ̀ wú tẹ́mọ̀rù Makka èyí tí kọ́nfẹ́rẹ́nsì Makka tó fi yẹnu wọ́kọ̀dà hádàrọ̀ wú adádún kẹ̀bírún nílẹ̀ ìlànà nọ́mbà tó tóbi mọ́ àwọn àfáàlú wa òkúntù mímọ̀ wọ́n àfàkọ̀ بشرط أن تأتي هذه القوات أو أكبر يكوى بمهمة محددة فكن فن ميشن تشكي هو specified هي إخراج صدام للكويت ونكون يصدام كرو الكويت ثم تعود من حيث جاءت لن ينهي قطادة حتى قلت قد دعيني المتصل الله إنني سأكون أول من يقاتل هذه القوات أما بلا يوانيا كوكوتو بوبوتي أو أباراوي إذا بقي في المنطقة أو في المنطقة بعد التحرير يوما واحدا تبات للي وجوكم كن أسكتو يكي ولو لين باتي وباتي لفرد مسكتا ها وكان هناك جماعة من العلماء أو أفاكم به في المملكة العربية ني سعودي وفي غير اعتباري يعارضون فكرة الاستعانة بالقوات الأجنبية أو أن تقو ويكوي كورا لو قوات أجنبية وخصوصا الولايات المتحدة فتكذير الولايات المتحدة الأمريكية لأن لها أهدافا في الاستلال المنطقة تريكوي أمريكاني أوني أو ميشن تتيه أوني جوزي تتيه ó fẹ́ fi jẹ gàba lórí area yẹn nìyí كشفت عنها تقارير وكتابات سابقة ولأننا إذا فعلنا بها ستكون لها القيادة والرئاسة ونكون نحن مجرد أتباع وجنود لها فشرط الاستعانة بالكفار أن يكونوا مؤتمرين بأمر المسلمين so قبل يسأل إليه الصحيح شيء رشيق ربي إليه position Sheikh Rabi pẹ̀lú position Lajna àbí ayatollah lọ́la máa position ti tí wọn ò ní gbọ́n lè ṣe ìsìnkánà Kordari ò sí lára wọn ni ó sọpọ́tì wọn Albani ni àkídà wọn àtàwọn tó ń yẹ ni ó jọra ṣùgbọ́n ló máa lẹ́pàá sàlàyé mọ́sálásì kì í yà ni mọ́sálásì kì í yà ni so tí ẹnu àwọn àfọ́ kò lé lórí nì ká ní ẹ Sheikh Rabi ìgbà tó kọ sọ́dúnrún wà wọn òun ni kìíní kan ẹ̀mí jòkó pẹ̀lú wọn ẹ̀mí ṣe ṣáìní kan lẹ́jọ̀kó pẹ̀lú wọn ni. àwọn nǹkan tó clear ní gbogbo àwọn nǹkan wọ̀nyí mo kàn mọ́ràn wà báyìí wá mo mọ́ fẹ́ mọ́ràn wà báyìí wá. tábẹ́ tako ni láti lè fi tako àwọn ẹni nìyí torí pé àrọ́rọ̀ ti wọn ní tàbá ní tí afẹ́yìn tí ò bá mẹ́sìn lẹ́sìn bá yé èèyàn tẹ́bá ka nǹkan téèyàn kan kọ ni ẹ mọ̀ pé tó sọ yìí ó bẹ́sìn mu kò bẹ́sìn mu náà tí ṣe kàlùwá ní bá sọ tán bá takò wọn ṣẹ́gun bá fi takò wọn ẹ̀fọ̀zá ń takò o ni ó tẹ́ sí ó fi rinlẹ̀ sí ni kí ṣe ṣe ẹ̀fọ̀zá ní ìwọ̀n ní fi ta mọ̀ pé tó ń bẹ́nu tí àwọn takò ohun tó jẹ́ tó jódodo àà nígbà nǹkan tán sọ̀rọ̀ but ẹ̀yin nísìnyí ẹ̀ ń takò ọ̀rọ̀ àwọn àfáwọn yìí ẹgbẹ́ ń ṣe bí ẹni wípé kí ni wọ́n rán sọ nǹkan tó takò àwọn ìsìnkú àdíkẹ́ ẹ̀pọ̀ pìsẹ́ntọ́bẹ̀ẹ́ pé fìyàfà ló mú wọn sọ ní tí wọ́n ń sọ ní ṣé fìyàfà ni ló mú àwọn ara wọn mọ́ sọ̀rọ̀ káwọn náà fi ẹ̀ta bí ìpá wọn ní secret apparatus tó fi fọ́ọ̀tì wọn ẹlòmínú wọn fọ́ọ̀tì àkànbá náà gbogbo ẹ̀mọ́ra wọn òun kúrò ní ẹgbẹ́ ẹlòmíì ló tẹ́ láti ìrẹ́lẹ́ta sambana yóò di blame lórí àwọn secret apparatus ẹlòmíì ẹ̀sọ̀lẹ́ta secret apparatus yóò di blame lórí àwọn ìjọba fáwọn ìjọba tó ń bá wọn kèfèrí ṣe wọ́n jẹ́ káwọn kèfèrí wà ní ìlú àwọn ni wọ́n sún wọn kò gírí bóun náà ṣe sún wọn kò gírí ẹ̀yìn gbé nàìjíríà nísìn ṣé tíjọba kèfèrí máa ṣe kìí irú táwọn èèyàn ṣe lẹ́yìn máa ṣe hmm? ṣé irú táṣe lẹ́ máa ṣe sọ àwọn nǹkan tó kílẹ̀ lélẹ́yìí nínú àwọn tíra àwọn ènìyàn gẹ́gẹ́ fún àwọn ọmọ tó dẹ̀ takọ ọ̀rọ̀ alẹ́wà Muhammad sallallahu ṣe tẹ́ ìsọ́ sí òní pé kájọ máa ṣe pẹ̀lú gbogbo kájọ lọ torí bọ àwọn òṣèlú àwọn bá ń ṣe yẹn ni ẹ̀wọ̀n tó bá lè kó ẹ̀kọ́ ra yín kẹmọ lọ èèyàn kan ní wọ́n iṣẹ́ tó gbé fún láti ìkíní wọ́n yìí bẹ́ẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ ti tọ́pìkì lọ́rin nìyí ìwọ̀n mẹ́tọ́ ti rí tọ́pìkì ni so bóò ló ṣe jọ ṣèkọ́lá yìí ṣe kìíní kan ẹ̀ẹ́lẹ́ kan ṣe kìíní kan kí ló kàn mú pẹ̀lú yẹn ni so àwọn nǹkan pọ̀ tí eh, mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀gbọ̀t àsìkò ẹgbẹ́lẹ́ ìta sọ́rìsì àsìkò ti lọ so ṣùgbọ́n àwù ní pẹ̀lẹ́ láwọn tíra wọn dáadáa lẹ́yìn ẹ padà síbi àwọn tíra sínú kóòtù ẹ farabalẹ̀ káwọn àwọn chapters tó wà ń bẹ topics tó wà ń bẹ ẹ farabalẹ̀ káwọn ẹmọ tí wọ́n mú wọn fún tọwọ́ sọ pé ṣe kò sí jihadi ní Islam ni ṣé jihad táwọn eléyìí ṣe ni jihad kàmọ́ bá ìjọba tó ń bẹ ń bẹ ìjọba mùsùlùmí kọmọ bá wọn dúú kìíní a ní torí pọ́n aláwò àwọn kìfì yọ́n bá wọn ṣe torí náà ní àmọ̀dá gbogbo ẹ̀rù ṣáàbí ló sọ yẹn ṣọlá àfihàn àwọn ìsìnkú tí ó tí ó jẹ́ ìjọra wa rárá ẹgbẹ́ tó yẹ kó kí gbogbo ẹ̀dá gbogbo ẹ̀ papọ̀ ẹbí ṣe kàlùbárí ṣe máa ń tò wọ́n nìí يعني كتل ثم فكل ثم لا تقاها بإخواننا بكتل لما قلنا ثم فكل لن يعني أجواجك أفقفها ṣùgbọ́n kí ló máa fara pé yẹn ni láfàtàfà ilẹ̀ ìsìnkà olúwa torí pé wọ́n kún wọn jẹ́ ọ̀pọ̀ political reasons so nàtàáwà bí mọ̀tàfàkì náà àléwà yá dúró bá dúnà bá dún fi mọ̀tàfàkì náà fi eléyìí sufi ṣírí ẹ̀yìn ní ìsìn ìṣẹ́ lọ́dún fún ṣíà ẹ̀fẹ́ sọ lọ́dún fún ṣíà ni ṣé ìkùnwọ́n nígbà tó bẹ́ẹ̀ mọ́ṣẹ́ lọ́dún fún ṣíà ni màdí ákìfù ń takò kọ̀dọ̀wí ni nígbà tí kọ̀dọ̀wí túbá níbi dìfẹ́ǹsì oṣù fún àwọn ṣíà ni sanawat bàbá tó rẹ̀ tó túbá kúrò ń bẹ́ẹ̀ ni nàbí akífù jáde kọ́ disagree pẹ̀lú ẹ̀ ṣé èyí náà lè jáde kẹ́ disagree pẹ̀lú àbí torí pé àrígbẹ́ yìí kọ́ndẹ́mù ṣe àlè ṣùgbọ́n ẹ máa kọ́ndẹ́mù ẹ̀ ní torí pé kí Muhammad Surur fún ẹ kọ́ndẹ́mù ẹ̀ ó kọ́ tí ra wàjá àdáwòrán Majus ní nǹkan bí mẹ́rin lè fọ́ ìgbà tí sàhójú dẹ̀ wọ ẹ̀rẹ̀ Yemen lọ mọ̀mọ́ sòrú kó tó ní kó kú sí kọ́tọ́rù inú rẹ̀ dùn ṣùgbọ́n àwọn ìkọ́ àánú tán wà ní Egypt wo àwọn ètì yẹn wọn láìkì kiri yẹn so torí pé èèyàn kan ṣe àwọn bú àwọn sàájá náà bí kó orí lè kà wọn lọ títí kò kà wọn lọ títí tí wọn á ṣàfi kó àwọn kan bá sùúrù gbà lọ́wọ́ nìyẹn eléyìí kò burú eléyìí kiri kankan fún gbogbo ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn Egypt mọ́ Syria nǹkan kan àwọn gbà yẹn ni China mọ̀ rí pé ọmọ sùúrù ni káàmpù ìsọ́mùlà àtọ́rọ̀ ló wà Abdulrazak Abubuda ẹ̀kọ́ nílò náà sórí so káàmpù méjèèjì ni wọ́n ṣe kankan náà ni so ẹgbẹ́ tẹ́ gbé kalẹ̀ pé ẹgbẹ́ òpó kan kò wà ti gbogbo èèyàn ni gbogbo tó kọ́ṣà mọ̀ gbogbo pàǹtí ẹ̀bọ̀ wá ní káṣà àtijọ́ ṣe papọ̀ nítorí pàṣà fẹ́ dípò agbára náà èyí ṣe wà sí ìsìn ìtakò ṣí àmì sọ́tọ̀ ìwà ń kọ̀ndẹ́mù ìwọ̀n mùsùlùmí tó ń ṣe kiri tó ń ṣe ohun tó ń ṣe سوني الإمام الخميني علمنا كما علمنا الإمام حسن البنا بيجوا يوا الإمام الخميني علمنا كما علمنا حسن البنا خميني الإمام لأنه وين كتبوا يدي إخوان ṣẹ̀dá ò làwọn في fi dájọ́ kọ́ máa dé ní orí omi kí náà ń takọ̀ kí ní ìyàtọ̀ láàrin àwọn àtàwọn tó ń takò yìí wọ́n jẹ́ ká tọ́ra wa nìyí nígbà ìgbà ṣe fẹ́ ṣẹ́ sí ẹ̀ṣẹ́ ó ní ìdíkẹ́ máa wá àwọn èèyàn pé mọ́ kọ̀ǹfíìlì àwọn èèyàn ká ìgbòkó ṣe pẹ̀lú iṣẹ́ kọ̀rọ̀ bí ní 50 years ní kò ní ìtumọ̀ àwọn kan jòkó pẹ̀lú wọn jù yín lọ ni ẹ̀fẹ́ jòkó pẹ̀lú wọn jọmọ tó tọ́ bínú lọ ni mọ́mọ́ kọ̀rọ̀ bí iṣẹ́ kọ̀rọ̀ bí ní 70 years old ó jù lọ múlẹ̀ kò nítumọ̀ bẹ́jọ̀kú pẹ̀lú ṣẹ́gọ̀rọ̀ bí ní ó ti rí sí Muhammadu Adi ó jọ̀kú pẹ̀lú ṣẹ́gọ̀rọ̀ bí jù lọ ṣọ́gbọ̀n yẹn ni kò ní kí ìdílé fi ṣàkọ yẹn ní àwọn kan jòkó pẹ̀lú ẹ̀ pẹ̀lú wọn jù ní lọ ìtẹ̀lẹ̀ mú ṣẹ́gọ̀rọ̀ fún yìí ó ti ń sẹ ẹyọ ṣẹ́gọ̀rọ̀ kúrò nú ẹni hafi ṣẹ̀dùn bá replace hafi Albani replace hafi Hussein replace hafi ọ̀zán replace ẹ̀tún kò ń dẹ́nu gbà ẹ̀ ọ̀rọ̀ yẹn wá clear dáadáa ọ̀rọ̀ yẹn clear tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ti yọ ṣe kòrò sí kúrò ní ó ti ń ó jẹ́ pé tẹ́lẹ̀ máa ṣe rọ́dùn fún ìfún àwọn ìlú ìfẹ́ kó ti ṣe kòrò yìí ike ṣe kòrò yìí sọ láì ra wọn ni pẹ̀lú wọn kó kẹ́ ní tẹ́ máa di blame lé lórí nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ lu fáìtì wọn yẹn ni àbí wọ́n fi tàfáàkì wọn tí ṣe kòrò bí wọ́n sọ àwọn àfáà ní sọ màá múlò àwọn afáyẹn wa in fact mi fẹ́ kó tọrọ àwọn afáyẹn gbà mí gan màá pèsè kí lọ mu tíra àwọn gangan tíra àwọn ìpọ́n àlùfẹ́tọ̀ fúnra wọn ni ó ní yí o ìtọ́sọ ni ìtàkànbá ń lọ́sọ ni torí àsìkò ni màá mú mọ̀jùmọ́ àtúwọ̀ sáìlẹ̀ ni kí n mú jáde kí n mọ̀ ká so that màá kalẹ̀ jáde kí àárẹ̀ ṣùgbọ́n torí àsìkò ẹ ni ẹ̀wọ̀n ni ẹ̀ ẹni ìdúró lé lórí nǹkan dúró lé lórí sọ́kò níbi ká wọn bà wọn kan jẹ́ lọ́wọ́ ká wọn bà wọn kan orúkọ jẹ́ kọ́nà àfẹ́ ṣe tẹ̀kí tí wọ́n ṣe tẹ̀kí ìṣe mú bá àbí ṣe òtẹ̀ ní ìlà àgbàgbà ní àti lórí ọ̀rọ̀ yìí ni ṣé ẹ̀kẹ́ mọ bá mi yà ṣé ẹ̀kẹ́ mọ bá lórúkọ jẹ́ ẹjọ́ páyọ̀ ọlọ́mọ bá ẹ̀mú kí ní àwọn àkọ́ ìkọ́ ẹ̀ránṣọ́ kìí ẹ̀dí ẹ̀mí ẹwà àti jòkó ẹ̀ sẹ́ńtà lórí ṣẹ́kọ̀rọ̀ ẹ̀sẹ̀ ń tá lórí àwọn àwà ikú ni ẹ máa bíbọ̀ lórí ẹ ṣe fáìdà tẹ́gbẹ́ kalẹ̀ ẹ ṣe ló pẹ́ láwọn àrí wípé kò ní ìdíkà kan dẹ́mọ̀ ẹ̀bí tó máa ti ṣe mistake ní ká sọ ẹ̀rọ ra sọ wípé ilé náà ti ṣe mistake kẹ́ move on ṣùgbọ́n ẹ̀ ń sọ mistake àwọn eléyìí ní líle líle pẹ̀lú kíkan mistake àwọn yẹn ẹ̀ ṣẹ́kẹ̀ sí Islam ni ṣẹ́kẹ̀ sí Islam ká ṣe lé ṣẹ́kẹ̀ sí Islam ká ṣe lé yìí náà ni àti ẹ̀ṣọ́ pé òkè wọ́n ṣe mistake nígbà ó wúwo lẹ́nu yìí bọ́ àti ní àwọn eléyìí kẹ lé mọ́ wọn kẹ sókè bẹ́ẹ̀ àti kí ló dà ń sọ nǹkan tá a ṣe ọ̀rọ̀ ìtú ẹ̀ náà ọba ìlú mi ìfẹ́ sọ pé mò ń fún ilé sí i lórí àwọn nǹkan bọ́ fún èyí mọ̀ mi nǹkan tẹ́mi gbogbo tó pọ̀ jù lẹ́nu mo jòkó pẹ̀lú àjọ ń kí mo mọ́ṣáláṣí àjọ ń ṣe ní òní kankan àwọn kan kí mo mọ́ṣáláṣí pẹ̀lú wọn jù yí lọ́yìn ẹwà púpà jọ ń ṣe nǹkan báyìí yẹn ni àlékún ni ẹ kọ́kọ́ mẹ́rin wá ná lórí nǹkan tẹ́ ń sọ ẹ mú ẹ̀rí wá lórí nǹkan tẹ́ ń sọ náà ìyẹn ni tó pàtàkì jù so gẹ́gẹ́ bí mo sọ torí àsìkò ni ẹ mọ́ lo ọ̀rọ̀ ogun kuwaiti gẹ́gẹ́ bí kìíní nì ṣé kọ̀ọ̀bí ní mọ́kìfù tiẹ̀ kọ̀ọ̀bọ̀rú náà ní mọ́kìfù ti tiẹ̀ mọ́kìbù tí kọ̀rọ̀dọ̀ rí mú oníṣègùn bá rí mú òun àwọn àfáyà mú mọ́kìbù tí kọ̀rọ̀dọ̀ rí mú oníṣègùn albani so masala fi ni òun kọ́ ni tó dá gbogbo wàhálà alẹ́ táyàn fi wá pín yẹlẹyẹlẹ in tó dá wàhálà alẹ́ gangan ó ní ọ̀rọ̀ kí ni ìtàn fẹ́ gba ẹ̀kọ́ àmì fẹ́ gba agbára kò tẹ́ sí wọ́n àwọn èèyàn láti Saudi kuwait gbogbo ẹ̀wọ̀n wọ̀ ní kílórúkọ emirate náà wọ́n fẹ́ tọ́pù ìjọba wọn bẹ̀ wọ́n train àwọn ọmọ wọn àti bẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé ó wá ṣe kiri ó fẹ̀ jù ní 2011 iṣu tó wà lẹ́nu yẹn ó ṣọ́rọ̀ ogun kúrẹ́tì ogun ogun kúrẹ́tì ogun táwọn afáfàlà gan-an tí wọ́n jọ ní àkídà kan náà tẹ́nu okò lé lórí ni wọ́n lè ṣe ń bára wọn ṣe lẹ́yìn ẹni ṣé kàlàbá ní òun máa ṣe gun báàsì lọ́ta nítorí ẹ̀ ṣé kò tẹ̀mí òun ṣe ní lọ́ta nítorí ẹ̀ ni ṣé ọgbọ́n lè máa ṣe wá pé òun ni ìjù ni pé ẹ àsìmì ìfikẹ́ báwọn èèyàn tẹ́ yín ẹ bá wọn sọ̀rọ̀ káyẹ máa du ipò kìnnìyàn kápá àwọn èèyàn lẹ́sìn kákọ́ wọn láti ni kákọ́ à ń bọ́ lórí dúró fa ipò ní àti nǹkan jẹ́ kán mọ́ ẹ̀ka jáde fún bí àkídà ní ṣe bó wà ń bẹ́ tọ́pìkì ni kò bẹ́ẹ̀ sí tíra àkídà kan tí ò ní ṣáptà yẹn ni ẹ̀wọ̀n dùn wọn lẹ́tọ̀ wá ní ànábìdì sọ̀rọ̀ lórí tó máa ń dùn lẹ́tọ̀ wọn ni àtúm haqqahum wa sallallahu haqqakum ìró mẹ́nu àdìsí ni wọ́n bàbá arak wọ́n akọ́dọ̀ máa àbí àdísì bá ṣe ń kírun bá ṣe ń gbàwẹ̀ nìkan lẹ nígbàgbọ́ nú ẹ̀yìn ẹ máa wá justification fún nǹkan tó tako súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam awakọ́lá láṣẹ jù ẹni lẹ́yìn ṣàṣẹ jù bẹ́ẹ̀ ṣe gbàdísì bá ṣe ń kírun bá ṣe ń gbàwẹ̀ ní ẹ gbàdísì bá ṣe ń bá àwọn olórí lò kódà kan jẹ́ tọ́lá mà kan jẹ́ fajara ẹ́ tó wà lẹ́yìn yẹn ìdúpọ̀ olórí gangan ni iṣu bó ṣe bu Kuwait ogun Iraki bó ṣe bu Kuwait ogun Iraki ìtako lórí ìfẹ́dùkọ olórí òní ẹni tí wá dẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ débẹ̀ náà ní ẹ̀ẹ́dẹ̀lù fi ọlọ́run bá ẹ̀yin náà jẹ́ báwọn tó wà ń bẹ̀ ṣe ń jẹ náà ni so kí la máa dáwà láàmú lórí yín fún tálàfẹ́ yìí àfẹ́ yìí àti ráwọn examples ní àwọn ọdún tán sọ tùmí tí àwọn ń bẹ̀ nísìnyí kí náà ṣe níbẹ̀ tí náà ní ṣe ní turkey ẹkùn máa pa máa dára láàmú ni ẹkọ́ àwọn èèyàn ní nǹkan tó yẹ kán mọ́ ni àmẹ́bí ní ìnákun sọ̀tàhárí súnà lè ìmáàrà wà sọ̀tàkúnú náà dáàmà tẹ́lẹ̀ ọmọ ìkẹyàmá àbí ẹ̀ẹ́pẹ́ gbọ́rọ̀ àmẹ́bí sọ̀rọ̀lá àṣọlá ẹjẹ́ ká tẹ̀lé yẹn náà sọ fún àwọn subhanahu wa ta'ala kì í ṣàmúwa àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pọ̀ but uh, kò sáyè famo kírètì eléyìí tí mo lò lálẹ́ yìí tí mo bíbí mo bíbí some of the things tí mo sọ mo ti fẹ́ nǹkan tí mo ti sọ láwọn lectures oríṣiríṣi mo ti kọ́ kalẹ̀ nílá ẹ̀tọ́ lórí facebook nǹkan kan mọ́ra àwọn ọba yín níjà o àwọn yín níjà ṣùgbọ́n àkírí pẹ̀lú yín lórí bí tẹ́ lọ kò ẹ̀yìn mọ́ bá jà ìfiwálẹ̀ ẹ̀ṣẹ̀ fún ló wá ṣe yé yí ẹ̀kọ́ àmọ́ ilẹ̀ káṣẹ̀ fún wa bá ṣe yé wa ọlọ́pọ̀ ní káṣẹ̀ ṣe dámjú nù ọlọ́pọ̀ ní káṣẹ̀ ṣe dámjú سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك